ọkùnrin yóò jẹja ẹja ọ̀hún sí ẹgbẹ́ tí ẹ wo yìí ó gbẹ. mi ò jẹja kò mí jẹ ni ó mọ̀ pé mi máa jẹ màá mú jẹ. sàkà bó ṣe ń ṣe ọ kò yóò jẹja. oníṣẹ́ ló jíṣẹ́ fún mi nígbà tí mo dé pé ó wálé o ní kí n yọjú sí ẹ ní ṣọ́ọ̀bù mo rí òní o. èsì. kọ́kọ́ ronú sí rán. wọn náà wọn kò ní ìgbádùn aláàrùn bí ẹni tẹ́tẹ́ bí tẹ́tẹ́ níta rárá. bọ̀sùn ni mo rí o. bọ̀sùn èwo. bọ̀sùn ọkọ ọmọ rẹ. a òkú èèyàn lórí o. kó bá rí bọ̀sùn wọ̀ wí wàá fọlá rẹ̀ tọrọ. <laughs> bọ̀sùn ti yàtọ̀ iná sọ́jà <laughs> ọ̀rẹ́ mi hmm? ṣé ò lálàá nítorí bọ̀sùn tèmi mọ̀ orí ti burú kọjá àdájì o hmm. mi mo kẹ́rù ọmọ mi ẹjọ máa ń jẹ kó lọ lórí lójú tí ẹ wọ ẹ máa ń pàlọ omi ládùúgbò ẹjọ ẹjọ ẹ máa jẹ kí Jùmọ̀kẹ́ lọ. bọ́sún bọ́sún mo gbẹ láìfi rẹ o ṣọ́ ara rẹ o wú ọmọ ọmọ tó pọ́n tòkè tilẹ̀ wò bó o ṣe jẹ́ ó sì dúdú mọ́ ọlánú ilé. ẹjọ oyin máa pọn padà ẹwọn èmi náà ń gbìyànjú gbogbo bí tí mo lọ ẹwọn ò tí fún mi iṣẹ́ ní bọtẹ ẹnìkan ti promise pé máa rí iṣẹ́. Ah, ọlọ́run bọ̀ ṣe ọlọ́run bọ̀ ṣe lọ́dún èwo sórí ládùúgbò mi wọ́n ti pè mí ìyá àjùmọ̀kẹ́ ṣé bó ṣe máa wáyé ọmọ rẹ̀ tí èta rèé sọ̀rọ̀ àwọn ṣàwáwù rẹ̀ wọ́n ń bọ̀ ọlọ́run fọ́ ṣàwáwù rẹ̀ ṣọ́gbọ́n. ọ̀nì ọ̀nì yọ ẹ̀rọ sí nǹkan tí mo fẹ́ ṣe sí nǹkan tí mọ́mí bá ti sọ náà ló máa ṣe. yóò dà fún ẹ̀mí mo bí ọ nsọ ọlọ́wọ́ fẹsẹ̀ ṣàwárù tiẹ̀. on a problem like this with us before. nsọ gbẹgbẹ. it it was. God, God. rìrì tó ń káràmọ́ rẹ̀ pé bọ̀sùn mọ̀ ti ṣe o ń bo. bọ̀sùn àná ni yóò wí nì kó o bá rí bọ̀sùn kó o bá rí bọ̀sùn ní kúkúrú èdè ibo ṣe máa fẹ́ ìyàwó òun padà wọ́n ṣe máa bá òun ṣe jẹ́ kó fẹ́ kó o bá rí bọ̀sùn sẹ́ẹ̀. ìyàwó èwo ń bẹ̀. ọmọ rẹ. jùmọ̀kẹ́. yẹ́wọ́ ah. ah. <laughs> ọmọ pa ìṣẹ̀ṣẹ̀ ṣe ìyàwó jùmọ̀kẹ́ tó ìpọ́sẹ̀ méjì ni hmm. àbí kí ni wọ́n gan sọ lẹ́nu ìbáyìí. ayé ń ṣerú rẹ owó la mọ̀ pé bó o bá rí bọ̀sùn sẹ́ ah fúnra rẹ̀ lọ́nà akẹ́rù rẹ̀ kò lé e e olórí dàda òfẹ́ kó yọ lọ́kọ̀ tó jáde kí n mọ fọ̀rọ̀ gùn yóò mi bọ̀ nbẹ́lẹ̀ la kí n bá rẹ kí n bá wí sẹ yóò máa mú adébí kan ò máa fi kíní kan hàn kọ́ bá ti lè fọwọ́ sí kó n fẹ́ yàwó padà fọwọ́ sí ni o. ibo ṣe máa fẹ́ yàwó padà kó bá lè bá ṣe tó bó ṣe máa fẹ́ yàwó padà. bọ̀sùn bọ̀sùn bẹ́ẹ̀ ni bọ̀sùn yàtọ̀. Uh, but unfortunately chief was still around anytime they bá fẹ́ chief ẹ make sure pé be by any time before time ẹ má kí ten kọjá tẹ bá lè dé bíbá before ten o'clock ẹ má bá chief so ẹ ní problem tó bá ti dàárọ̀ là yẹn ṣáà máa bọ̀. ẹ wo madam bẹ́ẹ̀ mi ṣe wà ṣe ń gbá èkó sí lọ́wọ́ mi bí mo ṣe wá síbi ìbàdàn gan mo yáwó mọ́tò wá síbi. ìyá kò sówó mọ́tò lọ́wọ́ ẹ báyìí. àtọ́ báwo rè máa rọ̀ òun pé kó wá fún ẹ ní owó ṣètò bọ̀ kò sí problem. ok ẹ ṣe gan ma. Eh, eh, madam nǹkan tí n sọ ń sìn pé sábà ti wá lọ́la báyìí èmi especially tí n bá ti wá lọ́la ẹkún mi máa dìrín. ṣé kò ní nǹkan kan tí wọ́n gbọ́ kó tó wá bọ̀ ní bíbá yìí ni bí chief ṣe rí nìyẹn ọlọ́run dídì ìran chief sáwọn èèyàn ni kò sẹ́ni tó bá ikú wọn bíbá tí ò rẹ́rìn jáde that's his lifestyle he loves to help people so ní problem ṣe ti gbọ́. nígbà tí èmi náà wá chief náà ṣe nọ́mà fún wa. ó ti wá chief wá sí bíbá eré wọ́n ti ṣe oore fún ẹ ẹ kí ló tún wá padà wá ṣe. àwọn ló ní anytime tó máa ti ní df kì í máa wá síbí. irú èèyàn tí chief jẹ́ nìyẹn èèyàn bá padà sọ́dọ̀ ẹ̀ lẹ́ẹ̀mí hundred kò kí n su orí kò kí n su ṣe bóyá máa ṣe nìyẹn no problem ẹ̀ ṣáà ti wá láàárọ̀ làbí mo sọ fún yẹn and um, besides gbogbo yín màá rán ẹni ìsìn àwa fún yín kan. ẹni sọ ní àfún ní ọ̀rọ̀ ìkẹ́tẹ̀kẹ́. èmi àti ọ̀rẹ́ yín sọ̀rọ̀ gan ibi tí ọlọ́run kẹ́mi délé ni mo lè ní káwọn èèyàn mi kọ́ yí abolé Richard kọ́ nà kán lápá kọ́nà jùmọ̀kẹ́ náà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n mi ní ṣe bẹ́ẹ̀ ààyè yìí ó ní mo ṣe fún yín tẹ́ màmá gbé ń sìn lórúkọ yín mo ṣe ṣe gbogbo ẹ̀ ní condition pé ẹ̀yin á máa gbé bí jùmọ̀kẹ́ padà sọ́dọ̀ ọkọ ẹ̀ ọkọ àárọ̀ èmi so torí ẹ̀ mo ṣe gbé yín wá bí. sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ abúlọ́ọ̀kù rè àbọ̀mọyọ ń dáyẹ̀ pẹ̀ wo ó ti ṣeé ṣe. mo mọ̀ pé gbogbo balẹ̀ yín máa wà ń di kòlítà. ibi kọ́dà lè mí dúró sí ní ìsìndí ìbàjẹ́. kọ́kọ́rọ́ ni. ṣé kì í gbà mú kọ́kọ́rọ́ kò ọ̀rẹ́ mi máa yọ̀ máa yọ̀ òtítọ́ onílé lórí òtítọ́ onílé lórí òtítọ́ onílé lórí. orí yìí à ń bẹ́ o yìí à ń bẹ́ o ilé tó wà lẹ́yìn ìgbàlá o ọmọ ah, kú oríire ọ̀rẹ́ mi gbàgbàgbàgbà kú oríire àbúrò ah, ìwọ̀n ọlọ́run kẹ́ tó yẹ. kọ́láwọlé àti lò lórúkọ rẹ̀ kọ́láwọlé àkàrìlá ah, ọmọ ọlá àwọn ọlá gíráàdá rẹ̀ mo ti nígbàgbọ́ nínú ọlọ́run bí bó ti kọ́ láwọlé rí ọmọ àkó wọlé tí a náà ọmọ àkọ́ láwìn rà náà ọmọlúwàbí. mo bínú ọkọ mi kí lorúkọ mọ́tò gbé á. actually. actually ìyẹn mọ́tò kìdì ni wọ́n á ga báyìí kí mú rẹ̀ wá sí báyìí. rama olóò ti ṣe. ọlọ́run tí ì ṣe. ọlọ́run máa ṣe máa. láìpẹ́ láì jìnnà ọlọ́run máa ṣe. àfàdé mo ṣe déédéé. Ah, torí ìfẹ́ náà ni mo ní láti wo mọ́tò dáhùn bí kọ̀ọ̀kan èmi tí wàá gbọ́ kàdà. àbẹ́rẹ̀ ọlọ́run ẹ̀ ṣe yọ fẹsẹ̀ rìn á ó gbìyànjú ó gbìyànjú lè dúró tọ́lá kọlà ìṣòro ta ìyàwó rẹ̀ á yọjú sí ẹ. ẹ fọkàn balẹ̀ máa tọ́jú ẹ̀ gan-an tó mo nífẹ̀ẹ́ gidi gan-an. Ah, lọ́fún ìfẹ́ o rọra o. máa ń gbìn dúró kí ló ti kọ orúkọ rẹ̀ kọ́láwọlé. kọ́láwọlé. ẹ̀rí bó ṣe yẹ cute. Hmm. ṣé ló gbé rẹ sọ àwọn yéé kọ́láwọlé òsì ló kó wọlé o èsì ìṣẹ̀lẹ̀ ibi ó máa kó sí wọ. Ah, irú kíyè ọlọ́run kí ni mi ti dóòrì ní mo mú ròrí gèlè mi bí torí mo wọ ọjọ́ kan kí ni mo máa gbàlejò ọkọ ọmọ mi bọ ọyàn gidi mo rò pé ó mú bọ̀ nílé. yóò wọ mọ́tò dáa níka òògùn mọ́tò ẹ̀ẹ́dẹ́ máa fẹ́ sẹ́ni bọ́lá àti ilé rẹ̀ sẹ́mi mo kó bá mi ó ti rọ̀ kọ́ mú wálé o. bá mi wí sí i bí bá ti gbọ́ mo jẹ́ ń dá pẹ́pẹ́ ẹsẹ̀ rẹ̀ dìde mọ́ ìjọ́kíjọ́ bá tún rí i tí n bá tún fi kọ́lá tó wọ̀ lálẹ́ máa di ulè áàrù tẹlifíṣàn máa pa ìwé lèlè lórí ìrìn aládùúgbò àbẹ́ lè dáná sún. màámi. ẹ bó ṣe pupa tó wọ òkè ó ṣe ń jáde náà. ìwé ìrọ̀ ló ń bá ẹ̀ ó ṣe ń mú jáde pupa ni náà tó pupa là ń tà fáwọn rájà ó lè bọ́ ewu ọwọ́ ìjọba yà lè sí lọ́yà aago ọwọ́ rẹ̀ sùn lọ́wọ́ rẹ̀ sùn lọ ní. ó sì rọ̀kọ́. màámi hmm? màámi. kó o sì rọ̀kọ́. kí n padà sọ́dọ̀ bọ̀ sùn àbí. ọmọlọ́mọ mo, ò ṣe nǹkan kan fún mi kò ṣẹ̀ mí kò rò mí kò fún mi kankan gún mi gbogbo nǹkan tí mò ń fẹ́ ló ń ṣe fún mi ẹ wá sọ pé kí n fi sílẹ̀ kí n padà sọ́dọ̀ bọ̀sùn ẹ dúró ná ah, wedding wọn ṣẹ̀ṣẹ̀ máa pé two weeks lọ́jọ́ sátọ̀dẹ̀ ni náà ah, màámi èdè bẹ̀rù ọlọ́run kí ni ẹ fẹ́ káwọn èèyàn sọ wọn ní wedding tí kò pé oṣù kan mo ti kúrò ńbẹ̀ mo ti dàrú ha ha ọkọ mi wò mí bọ̀sùn náà lọ́kọ rẹ láti gbèlèsẹ̀ wá ilé rẹ̀ lọ wà tí kì í bá ṣe ohun tó dé tó ní kárí hàn àmọ́ báyìí bọ̀sùn ti lówó. owó tó ń dẹ́rù bá òṣì ẹ́ àwọn ológun àwọn sójà náà ń káìdí ẹ̀ bí wọ́n ń káìdí ẹ̀ lọ́hùn ó ti ṣèlérí fẹ́mi o ó lóun ó kọ́lé fẹ́mi ó lóun ó ra mọ́tò wòmí bàbá ta nìṣẹ́ wù bọ̀sùn yìí òun ló fẹ́ o bọ̀sùn ló fẹ́ torí mi ò èmi fẹ́ jẹun ọmọ kò sí òbí rere kan tó máa ní olòṣì òun ni kọ́mọ òun lọ fẹ́ o sọ̀rọ̀ mi yí ọ bọ̀sùn ló máa fẹ́. ọkọ mi mo ti gbọ́ a ah, ló dáa fún ọ ọmọ náà gbọ́ tiẹ̀ ọmọ ah, á gbọ́ tiẹ̀ àmọ́ ṣe fẹ́ gbọ́. kinní kan ló bá àjà òjẹ́ o apá ìkójú tán tẹ̀sán wò mí during six weeks. oyún. ẹ wo tí nǹkan bá rí báyìí oníbàáṣe ṣe torí pé ẹni tó lẹ́rú olú lẹ́rù ẹ lè understand báwo lẹ ṣe fẹ́ understand èmi mọ̀ ìgbẹ́ yẹn ò ní understand ẹ ti gbé borun kọjá àwọn òbí tó bí yín lọ́mọ ẹ ti ṣe ṣọbọléṣọ kọjá ilé yín ẹ ti ṣe tututututu báwo ni ẹ ṣe fẹ́ understand báwo ni newspaper àwọn journalist ṣe mọ̀ yìí pé ẹ ṣe fẹ́ Fáṣọlá ó ń ṣoògùn owó mo bí yín ni ṣé mo ṣoògùn owó ẹ̀yin alákòóbá dédé wọ̀nyí ṣé wọ́n ń ṣoore ni mo ṣeré fún yín ni lẹ́yìn owó oṣù yín màá tún fún yín ní weekend allowance tí mò ń fún yín ṣé wọn ṣoore ni. ọkọ mi mo fi owó àti ọmọ yìí lẹ́nu ṣé rí gbogbo yín i'm highly disappointed in you guys ẹ̀yin kọ́ra yín jọ ẹ lọ sọ pé ọkọ tèmi ṣe oògùn owó ọkọ mi lọ àsìkí yín àsìkí wo ló wà lára gbogbo yín every weekend ọkọ mi á fún yín lówó wọ́n tún fún yín weekend allowance àti pocket money ṣé wá rí o iyọ̀ wa ata wa epo wa tẹ̀ ń jẹ ó máa bí yín tẹ̀ ti gbọ́ kò jọ mí lójú tó bá ṣe torí ah. kò sẹ́ni tó níláárí níran yín ẹ ṣe ń tọ́ pọkọ mi ṣoògùn owó. ẹ sà ẹ sà mo lọ́rọ̀. ẹ ṣe ṣe ṣe tán. yé yé gbé gbé gbé gbé ní ẹsán tó ń gbọ́n tọrùn tọrùn ẹ sà ẹ sà ẹ sà ó rí ó ṣòkòtò ẹ ẹ̀yin onírà ìwọ àgbàlagbà ṣó tún yẹ kí wọn máa bá wọn ṣe àbòsí kí pé bàbá yín bàbá yín ń ṣoògùn owó èmi olóyè Fáṣọlá mò ń ṣoògùn owó níbo lẹ ti rí yẹn ẹ ṣe gan kìdẹ́ ṣẹjọ́ wọ ìgbà tí wọ́n bímọ tán dọ́ọ̀rí ibi mú ẹgbà ìgbà tó débi ṣe bó ṣe rí nì after four oníranù. ẹ wo ẹ ní láti máa bá wọn sọ̀rọ̀ àwọn ìran kíran. ẹ tẹ̀ wá dúró gan-an ká ló lọ ń sọ̀rọ̀ ọ̀gá kiri kó ọ̀gá ṣògùn ọ̀gá ṣògùn owó. Ah, ah. ẹ kí ló wá kọjú tèmi fún ta ló wá ń bi. ẹ wọ ẹ jẹ. ṣé wọn ò tiẹ̀ ṣe lásán ni ẹ wọ ẹ jẹ ká wà tó ń jẹ. báyọ̀ ṣe ní ìwọ náà mọ̀ lápá. ẹnu rẹ̀ ṣe é fi gbogbo ń sàn. alájọkọ̀ ọ̀sẹ̀ tó wà ní. wọ́n mi náà pè mí náà sàn ọ̀rọ̀ fún un and ọ̀rọ̀ yẹn dẹ́n disturb mind mi ìyẹn ni mo ṣe ní pé kí n seek opinion lórí ẹ̀ wọ́n mi láwọn fẹ́ kí èmi àtàwọn jọ travel for three months ọmọ tó dẹ̀ ṣe sọ èmi náà rò pé mo máa ṣẹ̀ṣẹ̀ wẹ́lẹ̀ ni báwo ṣe máa fọkọ mi sílẹ̀ fún three months ah, mo ṣáà nìkan mú sùúrù náà kó jẹ́ kí wọ́n á bọ́kọ mi kí n bá sọ nǹkan tó bá dẹ̀ sọ máa fi mi sí ti máa fún un. ìwọ náà gbọ́ nǹkan tó sọ mọ́mì ní ẹ̀fẹ̀jọ travel for three months ṣòrí mọ́mì ń tọ́ bọ̀ mí lẹ́nu tí bá dẹ̀ kí wọn jẹ́ òní láìpẹ́ torí tẹ́mi ṣe fẹ́ máa sọ̀rọ̀ sí mọ́mì kò yẹ pé mi mọ̀kan tó yẹ kí n máa ṣe mo mọ̀ pé mọ́ mi mọ́ wọ́n wọ́n tírẹ́tì mi ni ṣe ní àrà tó yẹ pé ayẹyẹ ṣe wedding ni wọ́n wá sọ fún mi pé ìwà àti àwọn o ẹ fẹ́ travel lọ síbi kan fún three months ṣé èmi nìkan ni kí wọ́n dá wà nínú ilé kí n dá máa wọlé kí n dá máa jáde láì níyàwó kan lẹ́gbẹ̀ẹ́ mi ṣó possible bẹ̀ẹ̀ gbà tó tẹ̀ sọ kan bẹ́ẹ̀ fún ọ náà kí ni kan tó sọ fún mi. sọ fún wọn mo ní máa get back sí wọn because n tẹ́ mọ̀ kan tí mo fẹ́ sọ ṣé oṣù ìpèmẹ́lẹ̀ fi ẹ́ sílẹ̀ fún three weeks a tún three months oh, easy. You máa gé back sí You máa try that to the pastor My SD fún wọn àyè kán bá praise sọ̀tọ̀ bá you kó lọ máa tẹ̀lé wọn ọba dẹ̀ ni kó má lọ gbà pé o ò lọ sí ẹni wẹ̀. máa jẹ ṣó tó yẹn ni ah. ṣó pastor lórí nǹkan tí kò. ojú bẹ́ẹ̀ lọ máa sọ fún ọ báyìí máa ṣe kan tí mi ní sọ fún pastor fún ìdáàbòbò láàrin àti ẹ ẹwọ́n kọ́ mi ṣe dàrú torí bí mo sọ̀rọ̀ pé mi ò sí tí. ọ̀rẹ́ fẹ́ mi òun náà ṣòwò ọ̀nà ìmọ̀ ìdí kan kí wọ́n dá wọlé kò sí pé ẹ kí ilé bẹ̀ o kò sí ẹ káàbọ̀ o bébí mi kí mo bá mi ṣẹ́kù jẹjẹ tó lọ́gẹ́ jẹun. ó sì láì kó jẹ jù. gbé oúnjẹ ọdún ẹ̀dígbẹ́ ń jẹun fún mi jẹ́ ń Daruba, hmm? Oga Madam, I know will give us something, make you drink. I mean, that is funny, person never drink anything. Go meet her myself. Make her go. Something worry you. Make go meet her. Go meet her. No serious. Never serious. Um, so, mommy, ẹ ti is kan pàtó fún mi lọ́dọ̀ Ah, Ìtìmú kò má ṣe yọnu. Má ṣe yọnu sẹ́. Sórí Jùmọ̀kẹ́ yẹn ní í ṣe mo ní o mọ̀ wọ̀rí sórí jùmọ̀kẹ́ ìyàwó ẹ ni tó bá ti wá sọ́dọ̀ ẹ ní ìtò fẹ́ wáyì mọ́jọ́ ó lọ mọ́ èyí tó wá ní ìtò kọjá tó fi ilẹ̀ tó fi padà sọ́dọ̀ olórí burúkú ọ gbọ́dọ̀ fún láyè mọ́. ìgbà ló máa wá ń sìn. mo ti ń tẹ bọ́tìn gbogbo ọ̀nà tí ó fi wá sọ́dọ̀ ẹ títí Wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí yóò dọ̀dọ̀ ẹ. mo wọrí o ṣé ọkọ mi o ṣé o. dáadáa lójú ni mo dàbí ìyá burúkú mo dàbí ìyá kejì èsì rí bẹ́ẹ̀ o. mi ì ṣe ìyá burúkú kàbẹ́ẹ̀sì fẹ́ kọ̀rọ̀ mi rí ẹwà tí gbá bàbá ní ti kú tí mo ti ń kó yín káàkiri èmi nìkan yìí náà ni àti jẹ àti mu àti ná àti lò èsì ìṣẹ́ inú mi ìwọ máa mọ́kọ wálé ṣòkòtò ọkọ rẹ èdèbé ọkọ wọn náà mú wálé mèrò pòrówó ra kinní sínú ẹ̀ ń gbé sétí káàkiri lábẹ́ máa báyé èdè ṣé bó mọ̀ rẹ̀ ni kó máa wá mi rálé kó o bá rí ọkọ ọmọ ẹ̀kọ́ bá rí ilé ọkọ kò kó o bá rí ilé ọkọ kò mo fojú méjèèjì báyìí mo fi rí mi èsè yẹn wí hàn mi ó wù èmi náà ò sí ìwé ẹlẹ́dàá mi ni mo ṣe ń kọ gbogbo ọ̀nà dandan ń gbé rálẹ̀ kí ìṣẹ́jú èmi náà kí ìgbẹ́rù yàbá rùn ó yẹ kí tọmọ ta sánsàn. ẹ ẹ mọ jẹun kú sínú ìyá tí ẹ fẹ́ kó bá a tán lẹ ẹwù ẹwù bí bá a dé ẹwà sọ bẹ́ẹ̀dì bó ṣe ya máa lára sọdígbà sọ abọsọrùn náà bá tó ń ya. ẹ ìdí rẹ̀ ní ìsànú mi ẹ náà mọ̀yàn gidi rálẹ̀. ẹ màá mi ń gbà tá àrọkùnrin pè wá tá àrí ọkọ gidi kí la fẹ́ ṣe ṣáà la mami ṣé ká ló máa toast ọkùnrin ni. ayé ń ṣerú rẹ ojú ti la kó lówó bá pọ̀ kẹ̀rẹ̀ àgbé súnmọ́ ẹ̀yìn ẹ̀gbé súnmọ́ lówó ah. kí ló dé ọlọ́run dá yín pé òde tọwọ́kọ́bọ̀ wà nínú ilé ká fi ń jẹun agolo àti kéèkọ́ ra kọ̀ọ̀yẹ́ kí wọ àbúrò rẹ kẹjọ máa pè òmu ọ̀sán mọ́jú tán lẹ́ẹ̀kan oṣù ọláyòrò lówó ọmọ àrẹ lówó ni o ọmọ àrẹ lówó ni ìyá ìfi sún mi. o lè ṣe o mo máa gbọ́ ọkùnrin fún ara mi. o lè ṣe yẹn o. Ah, ẹ máa ṣe ojú ti la o ẹ máa ṣe ni ah. ẹ máa ṣe ni o. Daruba, hmm? Oga Madam, I know give her something, make you drink. At least, that is funny, person never drink anything. Go meet her myself. Make I won't be worrying you. I go meet her. Go meet her. No serious. Never serious. I'm so, mommy, this ẹ ti sọ kan pàtó fún mi lọ́dọ̀ rẹ̀. Ìkíní kò má ṣe ìyọnu. Má ṣe ìyọnu sẹ́, torí Jùmọ̀kẹ́ yẹn ní í ṣe mo ní o mọ̀ wọ̀rí sórí jùmọ̀kẹ́ ìyàwó ẹ ni tó bá ti wá sọ́dọ̀ ẹ ní ìtò fẹ́ wáyìí mọ́jọ́ ó lọ mọ́ èyí tó wá ní ìtò kọjá tó fi ilẹ̀ tó fi padà sọ́dọ̀ lórí burúkú o gbọ́dọ̀ fún láyè mọ́. ìgbà ló máa wá ń sìn. mo ti ń tẹ bọ́tìn gbogbo ọ̀nà tí ó fi wá sọ́dọ̀ ẹ títí Wednesday ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí yóò dọ́dọ̀ ẹ. mo wọrí o ṣé ọkọ mi o ṣé o. ọmọ dáadáa. eléyìí máa ga o ṣé pa dúró nǹkan tẹ́lẹ̀ lọ́fíìsì jù lẹ́nu. ìyá nífẹ̀ẹ́ mi ojú mi rí nǹkan lẹ́yìn àwọn ará ibiṣẹ́ ọkọ wa ṣé wọ́n bẹ̀ sí sọ̀rọ̀ ìsọkúsọ wọ́n ní ọkọ wa ń ṣe oògùn owó wọn gbogbo àsìkè àwọn ló ti lò tó. Ah! kì máa ń sọ̀rọ̀ kékeré sí pépà àtúgbé pépà àtúgbé jáde gàdàgbàgàdà báyìí pé Fáṣọlá o ó ń lo àsìkè àwọn ará ibiṣẹ́. ee eh, nǹkan tá máa ń sọ pa wọn nìyí o nǹkan tó ju ayé bá rí àti èyí tó ju ọ̀rì gbogbo ẹ̀ làwọn máa sọ káàkiri ṣé gbogbo àwọn yẹn lè máa jókòó síbi kan máa sọ̀rọ̀ ọkọ̀ wá ṣá chief tó yẹ pé a fa ẹrù tiẹ̀ sọ́wọ́ báyìí a lẹ́ni sórí gbogbo pátápátá lọkọ̀ mi ṣoore fún ẹni tó bá dẹ̀ sọ̀rọ̀ ọkọ̀ mi láì dá a ba ẹ̀ níbi tí ò dá o fẹ́ lójú o fẹ́ nímú ìyẹn ò ní kọ́ nífẹ̀ẹ́ o bá ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo rẹ̀ ṣánlẹ̀ ẹni tó bá nífẹ̀ẹ́ à ẹni tó dẹ̀ ní nífẹ̀ẹ́ kò ní nífẹ̀ẹ́ ẹni kò sí nǹkan tó lè mọ́ ṣe wọ́n láyé ṣe rí nìyẹn ṣe wá rí àwọn oníwèé yẹn ẹ lè bá wọn wí. bẹ́ẹ̀ lọ ìfẹ́ tajà wọn wọ́n láti kọ nǹkan tó yẹ pé táwọn ayé bá rí wọ́n á tètè mọ owó lẹ̀ wọ́n ara sọ̀rọ̀ tí wọ́n yẹn àbọ̀ abálọ̀rọ̀ wọn ṣùgbọ́n ìta máa ṣe ìyálé mi ẹ̀ka jọ pẹ̀lú pọ̀ bí gbogbo àwọn pípé máa ṣe lọ pátápátá. ìyàwó mi ṣó mo kọ́ tí mo fẹ́ kà ṣe mo fẹ́ kémi àti ẹ kí a pa ẹnìkan síbì kan ká sọ fún ọkọ wa ṣé orí àwọn tó wà níbi iṣẹ́ yẹn o àfẹ́ rí wọn mọ́ kó sáàkì gbogbo wọn kó lè gba another set of people. ó ti di dandan wọn láti lọ ni kí ló dé ah, ah, èèyàn báyọ̀ tán kó fún àyàn nítàn ya ni chief náà ló wá dé èèyàn yẹ̀yẹ́ ní ṣojú àwọn èèyàn báyìí chief tó ń ṣe fọmọdé tó ń ṣe fágbà tó ń ṣe fárúgbó tó ń ṣe fómidán nǹkan tá a máa jọ ṣe wọ́n ṣe àbọ̀ nílé wa bàbá tó bá ti dé ẹ̀kọ́ ẹnu àjọ kò síbi kan débi àwọn tó ń sọ pé wọn ọ̀gá ìkejì ọkọ wa gbogbo pátá ló máa lọ ojú yẹn lọ. ojú ayé ni wọ́n ṣe. ẹ ẹ ó ti wá wa báyìí gbogbo pátápátá ló máa lọ kọ́ lọ wáṣẹ́ lọ ọlọ́run ni pé ìrìn àjò tí ẹ fẹ́ lọ yìí ẹ ò gbọ́dọ̀ lọ torí pé kí ni tí ẹ bá lọ amúmi rí ewu ńlá kan nínú ìrìn àjò tí ẹ fẹ́ lọ yìí ìbásọ̀kẹ́ má lọ ẹ wá gbọ́ o ìgbọ́ràn sàn ju ẹbọ rírú o ìfetísílẹ̀ ó sì sàn ju ọ̀rá àgbò lọ àlàáfíà ni fún yín. ẹ ṣeun sá màdìyà ṣé òun náà ti gbọ́ kan ti dáadé sọ́nsìn because ìgbà tí mo fẹ́ bá dáadé ní church tó ń sọ̀rọ̀ yẹn fún mi pé kó má lọ síbi kan pé ọ̀nà ò dáa tí n bá ní kí n wá sọ̀rọ̀ yẹn fún ẹ fúnra mi nínú ilé ó máa dàbí pé bí a pé mò ń parọ́ fún ẹ tí wọ́n mú ṣe bẹ́ẹ̀ dáadé pé kán jọ fún kán wá sígbà ẹ fúnra wọn kán bá mi explain nǹkan tó ṣẹlẹ̀ yìí fún ẹ fúnra wọn ṣé wọn náà ti wá gbọ́ ń sìn fúnra ẹ. kò sí problem mo ti gbọ́ nǹkan tán sọ at least èmi náà ṣàpètè mi gbọ́ ń sìn nǹkan tó ṣẹlẹ̀ ni pé màá pè mọ́mì má ṣàlàyé fún wọn. ẹ ṣe kò ní dáadé. olúwa ló ṣe ẹ jẹ́ kí a gbàdúrà bàbá ní orúkọ jésù agbára ẹ̀jẹ̀ jésù àfọ àwọn ìdílé ìlú náà olùwàgbà. pásítọ̀ wèrè wo ló mi gbọ́dọ̀ mọ́ mi travel. pásítọ̀ ranuwo ló ní ọmọ mi ò gbọ́dọ̀ lọ síbi táyé rẹ̀ ó ti dáa tá ń bá mi bímọ mi ẹ̀bẹ̀ mi mo bí nǹkan mi ibi tó bá sì wù mí mo lè mọ́mọ lọ ibi táyé rẹ̀ ó ti dáa ń lèmi fẹ́ mú lọ tá a wá lọ́nà ò dáa ọ̀nà ò dáa o. ìbálẹ̀ take it easy ẹ ní láti máa ṣépè fẹ́ni lẹ́ni náà ẹ dẹ́ ní láti sọ̀rọ̀ òdì sínú ayé wọn náà ah, òjíṣẹ́ ọlọ́run la máa ń sọ̀rọ̀ ẹ̀. ó tó à ń torí ọ̀jà tiẹ̀ jà ọ̀jà níta níjà lẹ́ǹkùlé òun torí ta mo ṣe ń ṣe gbogbo eléyìí tí mò ń ṣe yìí wo èmi ò tiẹ̀ bọ́ ọ lẹ́jọ́ ọkọ rẹ ni mo bá lẹ́jọ́ ìwọ mo bá lọ́rọ̀ èmi mo bímọ mi o kò sì sẹ́ni tó lè ní mọ́mọ́ ọmọ mi lọ síbi tí ó ti dáa fún kò sẹ́ni tó lè lọ́nà ọ̀dà torí ní gbogbo ìgbà lọ́nà máa dáa bẹ́ẹ̀ bá ti wá gbà kí mọ́mọ́ mi lọ ajẹ́ pé mo débi tí wọ́n mọ̀ sùn bó o bá ti ń dé ńlẹ̀ báyìí àjọ mọ̀ ń dé mi bó o bá lọ orí ibùsùn rẹ tẹ́ ẹ fẹ́ sùn àjọ sùn ni bó o bá wá wọlé ìwẹ̀ tẹ́ ẹ fẹ́ wẹ̀ àgàgà àjọ rẹ̀ wẹ̀ ni o àfi tẹ́ ẹ bá gbà kí n mọ́mọ́ mi lọ síbi tó bá wù mí. màmí ṣe rí gbogbo ẹ̀kẹ́ sọ pátápátá gbogbo náà ló yé wa nǹkan tí pásítọ̀ sọ fún wa pé ọ̀nà ò dáa kèké má jẹ́ kó máa yí travel nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn màmí kò ń ṣe pé kóun náà kó tẹ̀lé yín kò dẹ̀ bẹ́ẹ̀ pé kóun kó má gbọ́rọ̀ sí ilẹ̀ màmí bẹ̀ẹ́ tí sísè tó yẹ problem. ẹ má ṣe nǹkan tẹ́tẹ́ máa mi á tẹ̀lé yín. ṣé ìgbà tọkọ mi dẹ̀ ti gbà ń sìn pé kẹ́ mú mi lọ síbi sẹ́fẹ́ mú mi lọ ẹ̀yin lẹ́ kúkú bí mi kò dẹ̀ possible kẹ́ mú mi lọ síbi tẹ́ máa ti lọ pa mí. ìgbà tó dẹ̀ ti gbà ń sìn ṣe máa dẹ̀ jẹun. tó bá ti rí báwọn tẹ bá gbé fún mi báyìí. màá jẹ́. pa mí o. Ah. Ah, ó ti dàbí pé mo ṣe é rí ṣá. <laughs> ó ti fẹ́ pa mí. ṣe ló ń dàbí pé àná ni gbogbo ẹ mo rántí ìpààyàn before we got married mo dẹ̀ rántí uh, after wedding one náà everything mo rántí. <sighs> Baby, mm-hmm. ṣètò àrípé lóòótọ́ ni mo lọ́ọ̀bẹ. I can't say. Tí bá ṣe pé torí love tí mo ní sẹ́yìn nílò extra lens yẹn láti tún wá eré padà then torí mo mọ̀ pé ohun nǹkan tó ṣẹlẹ̀ láàrin àti emma ẹ̀ kò ń ṣe fault ẹ̀gbọ́n rẹ̀ it's just because your mommy didn't want us to be together mo ti dárí jẹ́ àti gbà ẹ̀ ṣá lílé tọ́lọ́ ní ti wá ṣògbìn. tí mo tún ti ní ẹ padà yìí tí mo ti rí ẹ mú padà yìí kò sẹ́ni kankan tó máa gba ẹ lọ́wọ́ mi àfọlọ́ nìkan. ṣé tó mọ̀ pé mo lọ́bì kankan náà tẹ̀lé ìwọ ló ní mí náà. you can say that again. yeah serious baby. uh, I need to drink water and we just resume you know. Mm, again. Oh. <laughs> maybe we should do it without water. Oh, ni wàá bọ́lẹ̀ kẹrin mi sí. mo sọ fún ẹ pé ibi tí mò ń lọ yìí ó wà very very important mo dẹ̀ ti late so ìjọba ti sọ yẹn tẹ́lẹ̀ náà. ṣùgbọ́n last week bẹ́ẹ̀ ṣe sọ nìyẹn lónìí tí expect ń rán mi láìkì. but o látẹnumọ́ ọ̀rọ̀. chief kò fi ṣe pé bóyá látẹnumọ́ ó kò jẹ́ pé mọ́bì tí ń disturb kí kò mọ́kọ wálé kí ni mọ́bì dẹ̀ máa dùn tó bá fi lè bọ́lẹ̀ wá rí wọn ẹ jọ chief. okay ẹ bá mi sọ fún mọ́mí yìí pé tó bá di ọ̀túnla màá wá yọjú sí wọn. ọ̀túnla is that a promise? promise. ẹ̀rọ rẹ ṣe lè. ọ̀ọ́ kẹta. báwo ṣe máa rí jù mí because ibi tá ló lọ yẹn sìn ó ti ń pẹ́ jù mí mo dẹ̀ sọ fún yín gbà yẹn pé pásítọ̀ ni ọmọ yóò gbọ́dọ̀ travel ẹni tí tàbá fẹ́ ṣe ká ṣe nínú ilé ẹ̀dẹ̀ ń dọ́dọ́ lọ́dọ́ tó bá travel pé kò lè tẹ̀yìn lọ́rùn ẹwà tó ti lọ́ọ̀sì mi ti rí bóyá kẹtẹ ju èbè tó bá wà fún mi kí n lọ ẹ ṣáà mọ condition tó wà kí n tẹ̀lé yọjú sí oyún tó wà náà ẹ̀ ń sìn ó gbọ́dọ̀ gbọ́dọ̀ máa fara máa yíyàwó mi kò kàn lè dá wà níbi kan bẹ́ẹ̀ kí n má rí tó bá pété ti mi mi báwọn fìyàwó mi ṣeré ah lóòótọ́ ẹ̀wọ̀n wa ẹ̀yin náà lè bí gbogbo abẹ ti ọwọ́ yẹn ah ojú ọmọ tí mo wú ìlú títọ́ pé mi ìlè báwọn fi ṣeré hàn mi bí akẹ́jú òbí tó wà fún kí n lọ wọn kí n drive lọ́sẹ̀ kí n lọ kí. Richard ma o ò ṣe mọ́ para ẹ̀. Ah, má mi ọ̀rọ̀ ìfẹ́ náà ní jàre. ó para ẹ̀ síjọba lọ́rùn ah, ah. kí ló dé ìwọ àti pásítọ̀ náà lẹ́fẹ̀ẹ́nu pèpèkúpè sọ́mọ yìí lára kó mọ̀ tìráfù o kó mọ̀ tìráfù o níbi tó tìráfù lọ báyìí sọ́mọ tó ṣẹlẹ̀ rẹ̀ à oyún náà ti bàjẹ́. màmí àlèyé eh. ṣe bàtà pé ilé ìjẹkẹ stop ẹ bá lè pín tó dá sílẹ̀ ọmọ lára ẹ̀dẹ̀ lóyún ti bàjẹ́ oyún ṣe má bàjẹ́ fún kí ni. ṣé mi lọ́jọ́ mu ni. ṣé tó yẹ ìyàwó fún tẹ̀yẹ kí ìyàwó mi ẹ wo bí ẹ má gbé àwọn ọmọ o ó dẹ́ pé ẹ ti mọ̀mẹ́lẹ́ mọ̀ mi máa dọ́kan wò wà láì máa dọ́kan wò ẹ wọ ẹfin ẹlẹ o. ẹgbẹ́ àti máa gbé lọ́sẹ̀ kí n lọ gbé àwọn padà kan gbé àwọn bọ̀ nílé ẹ ṣe máa dóyún ti bàjẹ́ oyún bàjẹ́ ju báwo tọ́wọ́ bí ó lẹ́sẹ̀ kẹ́ stop ẹ o tó bá gbé ilẹ̀ ìṣẹ̀kẹ́ stop ẹ o. Ah, ah. ìyá ọmọ tiẹ̀ àbí tèmi. tó bá gbé ilẹ̀ ìṣẹ̀kẹ́ stop ẹ o wà láìtàlẹ̀ àwọn àmọ́ fún inú ọjọ́ méje. àìjẹ́ máa dán ọkàn wò kóòtù ló tún ọba ṣètò ọ̀rọ̀ yìí kóòtù gan-an ní ṣètò ẹ̀ tó máa ṣe kò sí kọ́tí mi ní ṣe fún yín náà kò sí kọ́tí mi ní ṣe fún yín ẹjẹ́ ara ọkọ̀ mélòó ṣẹlẹ̀ ẹ̀ yín náà wò. ìyẹn ìwọ náà o. ẹ fi ẹ gbogbo yẹn lọ ẹ yín wọ́n bá bá <laughs> dúpẹ́ ẹ̀yin lẹ ṣẹ́jú lẹ kú ìtọ́jú mi àdúrà ni a gbà ọ̀rọ̀ rẹ̀ ní dojúrú gbogbo nínú sẹ́ni àti omi pátá wọ́ọ̀ bàjẹ́ ní kàn lórí lójú ọlọ́run aláṣẹ lọ́ọ̀rẹ́ àràkálẹ̀ ikú nìyí àyà ìsàn nìyí sẹ́ni gbogbo bẹ́ẹ̀ ṣe ń tọ́jú ọmọ mi bẹ́ẹ̀ ń ṣe pẹ̀lú rẹ̀ ọlọ́run asan ilẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ. <laughs> ẹ wò ó mọ́mì ẹ̀yin ni máa dúpẹ́ lọ́wọ́ yìí pé ẹ kó àlejò wa <laughs> mo á fẹ́ kẹ́ lọ fi ọkàn ara yín balẹ̀ ẹ wò ó ní ìtẹ́ ti mọ̀ mí yìí mímí kan lè mí yán in fact ibi tí ẹ̀ ń gbé yìí ó rí bákan lára mi pé àwọn àna mi irú bí ìrìn wọn gbé ṣùgbọ́n kò sí problem kò sí nǹkan tó lọ́wọ́ ò lè ṣe very soon màá provide màá kọ́ ibòmíì tó máa tún ṣe kí níbi eléyìí tó yẹ pé màá yàn dẹ fún ilé màá gbé tẹ. <laughs> mo mi ilé. <laughs> ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ojú ni tí yìí o ẹ ṣé Ọlọ́run àárẹ náà ah, lọ́wọ́ o ẹ ṣé o ẹ ṣé o. ṣèwákẹ wá fọkànra yín balẹ̀ o gbogbo nǹkan tí sì sọ pé máa ṣe máa ṣe o. Ah, Ọlọ́run Ọlọ́run ẹ <laughs> eh, mọ́nù eh, ẹ̀rín mi ṣì pọ̀ so ẹ máa yọ̀ǹda ẹ máa yọ̀ǹda wa ok bíbí ẹ títí ìdálẹ́ ọ̀rọ̀ ìtì ọ̀rọ̀ ìtì ọ̀dọ̀ tó la kó dé ọ̀dọ̀ tó la tó wá ti wá sílé yìí wà máa hàn ọ̀dọ̀ àrọ̀ wọn. ọ̀dọ̀ àṣọ yín délé o. ẹ rọra o. wọ́n máa lọ sí ẹ apá ìdílé ìyàgúnlẹ̀ láyé o ó dàbọ̀ o. mami ilé. lọ́wọ́ kọ́ dáadáa dáadáa sọ ó jẹ́ kí n lélẹ́yìn ọ̀rọ̀ lọ́rùn tó fàbọ̀ bá díyẹ ṣé bó rí ṣé bó rí mọ́tò ọkọ̀ àbó rẹ̀ gbé kó gbé alé sọ̀rọ̀ kọ gidi ọkọ alálùbárí kàkàbó rẹ̀ mọ́lẹ́ kẹ́ ẹ jáde kẹ́ ẹ mólówó rálé ọkọ mọ̀ wò ó wo mọ́tò ìdí rẹ̀ tó báyìí bó ṣe ṣe mú rè ọkọ àtìké ọ̀rọ̀ yàn gidi mọ́lẹ́ aláwítọ́nù rẹ̀ ń dùn bí ògbúrò lé ṣé kọ́ bá kọ́lé kọ́ bá parí ilé màmú ọ̀dá ní múra iná ọ̀tẹ̀ta lè mú ọ ẹ lọ máa gbé bẹ́ẹ̀ mm-hmm. ẹ̀yin nìkan. Mm-hmm. Ah. ẹbí ọkàn èmi mo bímọ mi bó bá wù ọ kó gbọ́ bó wù ọ kó ọmọkọ gidi yálé bó wù ọ mẹ́rin bẹ́ẹ̀ mi mo bí ọ gan mm. ẹ àfi kó máa kàtìkè okùn kún kún ọkọ gidi ní wálé. sí ọ alá òbí mẹ́rin yé mi mo bí ọ. ìrọ̀lẹ́ pa àjọ máa gbé bẹ́ẹ̀. gbàmọ̀ tí ń bí nínú Richard mani tẹ́ ẹ bá rí bó ṣe wá bí tó wá ń threatening mi pé mi gba ìyàwó lọ́wọ́ kémi bá òun gbéyàwó òun òun máa gbé mi lọ sí court tèmi ò bàbá òun gbéyàwó òun mo ní ní ọmọ tèmi ṣé wọ́n ló bá mi bímọ mi ni mo lọ́lọ́ ti ẹ̀ ṣe church wedding la ṣe pásítọ̀ tó bá wà lòun lòun bá mi bímọ mi ẹ̀jẹ̀ ó yọjú kó wá gbọmọ lọ́wọ́ mi. èsì wo lẹ fún gbà tó sọ gbogbo yẹn. ó yẹ kó o mọ̀ mí mo lálé ẹ̀ ní ìwọ ìwọ ìwọ ó gbé mi lọ kóòtù ó gbọmọ lọ́wọ́ mi ẹ e wá gbọmọ lọ́wọ́ mi. ọmọ ah, mi ọ̀rọ̀ yẹn ló ti bá yẹn ọ̀rọ̀ rẹ̀ yẹn ò pariwo at all. Um, àwọn Yorùbá máa ń ní ẹni tá a bá nù lára ń ta hmm. tẹ bá rí títàlí kàǹkì bẹ́ẹ̀ tó ń gbó bí ajá inú kiri máa bá tàbí ó ń fẹ́ owó kékeré kan èmi á ṣètò owó díẹ̀ kan fún kó túwọ́ lẹ́yìn ọrùn ìyàwó mi. yóò dà fún ọ. bàbá mi ní lábẹ́ yàtọ̀ mo ṣètò èdè dìbìtì dàbí. kò lè possible o mi ò tẹ̀rù kò lè possible ni. ẹ wo ẹ jẹ́ kó possible ó ní láti possible torí etí àwọn méjèèjì ti kú náà tábà lọ ń gbòòrò tábà lè síwájú tàbí sẹ́yìn wọn ní ọkọ̀ wọn fáwọn ìṣòògùn owó wọn lọ ti gbogbo básíkà àwọn ọmọọṣẹ́ kí ló dé ṣé kò ní wà níbẹ̀ ni. ìyáálé mi máa ọkọ̀ bá sọ̀rọ̀ ṣé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò ń ṣọ̀rọ̀ aláriwo rárá a máa bá ọkọ wa sọ níbi tó máa ti gbọ́ nígbà àwa la fẹ́ wọn. ọlọ́run àjẹkùn gbọ́ wọn á gbọ́ ṣẹ́yìn my dear òre ni wọn pàápàá jùlọ orí tíyàn máa ń ṣe fún ẹ̀dá tẹ́ni tó ń ṣòro fún òmùkú lóore tó ń rí ní ìrèpé nǹkan tó ń fún òun fi ń gba ọ̀lọ́pọ̀ lọ́wọ́ òun ni kí ni àǹfààní orí tẹ̀ ṣe táwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yín láì dáa tó ń kí ọ bá bọ ojú olóore tó fẹ́ fi gígùn pé ẹ pẹ́pẹ́sẹ́ o nǹkan tẹ̀ ń ṣe fáwọn o àìsíkì àwọn lẹ̀ ń lò o igbá àwọn kòkó bàbá aṣá sùn látàbàtà tí ń fáwọn kan ojú kan làwọn wà bí omi adágún àwọn ò lọ síwájú àwọn ò ní lọ síwájú oríṣiríṣi ọ̀rọ̀ ìtẹ̀pọ̀ jù mọ́ ò pé kò le ara ẹni tó bá fẹ́ ṣoore fún tó bá lóun ò fẹ́ yẹn á filẹ̀ èèyàn ṣáà ń bá èèyàn tán kó fa èèyàn tán yà nǹkan ta ni ká sọ fún yín inú wa dẹ̀ dùn tẹ́ bá gbà sí wa lẹ́nu. kò lè wọ́ọ̀kì o. ṣé kò mí wà ń bẹ̀ ni. ẹ wo nǹkan tó bá wọn lẹ́nu ní nǹkan fẹnu ara wọn sọ bọ̀ yí pé kémi má ṣoore yẹn mi ò rò bí mo lè stop ẹ̀ nítorí pé inú oore ni wà o èmi fúnra mi ti mọ ibi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀ mo mọ̀ pé àwọn ọmọọṣẹ́ mi lẹ́nu wọn ò gbèjẹ́ tó ń ṣe ṣoṣoṣo káàkiri àdúgbò mo mọ bí ṣe máa dì pẹ̀lú wọn á gbádùn mi ìkọ̀ọ̀kan báyìí ni máa yọ wọn kù lẹ́nu iṣẹ́ mi bọ̀ wípé kí n má ṣòro yẹn ẹ̀ tú dànù ẹ̀ tú dànù bóyá bọ́lá òun ṣe rán mi nìyẹn bóyá oore tí mo dẹ̀ ń ṣe ló ń jẹ́ kádùúrà mi máa gbà tí n fi ní ìlọsíwájú so bí ṣe mọ tèmi ṣe nìyẹn bí ṣe mọ tèmi ṣe nìyẹn. ẹ wo èmi ní má ṣòro àmọ́ ẹnikẹ́ni tí máa rí ẹsẹ̀ wọn bíbà mo ti sábà tó máa ń tò lára rẹ̀ máa pín owó ní gbogbo ọlọ́pẹ́ tí mo wá rí ẹsẹ̀ wọn bí èmi tó jẹ inú kíchìn tí wọ́n bá yín tán sí ẹ̀ ẹ̀ sórí gbogbo èyí tẹ̀ ẹ̀ sọ yìí ó sọ fún wọn pé o ti fún wọn ní òfin pé kán má jẹ́ kán wọlé mọ́ kí tiẹ̀ ló sọ. èmi kò tẹ̀sán mo sọ̀pọ̀tẹ̀ mo sọ̀pọ̀tẹ̀. Richard right? nǹkan ìyàlẹ́nu ló jẹ́ fún mi nígbà tí mo dé tó mi pé ìyàwó mi bọ́kùnrin mi sálọ kì wá ṣe pé bọ́kùnrin mi sálọ nìkan wọn ló ṣe wedding pẹ̀lú ọkùnrin mo ní àá ah, báwo nìyẹn ṣe possible now àwọn Yorùbá ṣáà ní láìkú ẹ kiri wọn kì í fawọ ẹ̀dá gbẹ̀dùn but anyway àwọn nǹkan míì máa ń ṣẹlẹ̀ ńgbà mi tó máa ń kọjá òye àbí àlàyé so I've come to you like a man pípé bí ìṣẹ̀lẹ̀ yẹn whatever tó bá fẹ́ kémi ṣe fún ẹ lórí ẹ. iye tí iye tí o bá fẹ́ tí wàá ṣe fi mi lẹ̀ um, ó lè máa wà tàbí kò gbọ́n owó tó ti wà tẹ́lẹ̀. but mi ò rà sáà nǹkan tẹ́ ẹ̀ ń bá mi sọ yìí. kí ni nǹkan tí ò yẹ ń bẹ̀. ṣé ẹni tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń sìn ẹ̀ ń rìfà sí mi ni pé ọ̀rọ̀ ìyàwó mi lẹ́ ń sọ náà àbí oyé mi. ọmọbìnrin tá à ń sọ yìí jù mí ṣé lè ló wà ń sìn. jùmọ̀kẹ́ ìyàwó mi lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ lẹ́ ń bá mi sọ̀rọ̀ ẹ̀ ìyàwó mi ò sàn of course ó wá ó trap pẹ̀lú mọ́mí sí ẹ̀. nǹkan tí èyí ẹ̀rọ gan nìyẹn ìyàwó ẹ̀ àti ìyá ẹ̀ tó ló travel ilé mi náà travel wà ọ̀dọ̀ mi náà wà. ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí kò yé mi but ìgbà tí mo rí ṣẹ́ẹ̀kì tẹ́ ẹ fẹ́ kọ fún mi yìí lọ́wọ́ yìí mi ò understand nǹkan tẹ́ ẹ ń tọ́ láti sọ fún mi. olórùka gbòrùka ni nǹkan tẹ́mi kọ́ wà bẹ́ẹ̀ ṣe gẹ́gẹ́ bí ọkùnrin sọ́kùnrin ìjọmọlúàbí ó ní pé gbogbo nǹkan tó bá mọ̀ kó ti ná lórí ọmọ ẹ̀ bóyá ńgbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń ríra o ò ra mineral fún un àbí o ṣe patí ńjọ́ tí ẹ lè ṣe whatever tẹ ṣe patí tẹ ṣe gbogbo owó tó ti ná fún wàá ṣírò ẹ̀ ń sìn ní adẹ́kọ̀ọ́ chẹ́kẹ̀ fún ẹ. ìyàwó mi tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìgbà tí mo fẹ́ ìyàwó mi wọ́n ní fiẹ́nsẹ̀ ti kú wọ́n sọ fún mi so kí wàá ló dé tí wàá fi gbé check jáde pé ẹ fẹ́ kọ check. junior ní fiẹ́nsẹ̀ ọkọ ilé mi jú mi ní èmi dẹ̀ lọ́kọ èmi ò dẹ̀ kú as you can see for yourself mi ti kú. kò possible bóyá jú mi mi dẹ̀ lẹ́ ń tọ́ láti sọ fún mi. ọ̀dọ̀ mi ló wà pé kò béèrè àdúgbò tó wà sí ilé mi ló wà. ìyàwó tèmi tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ fún mi jú mi ti tèmi o ó ti lóyún kò dẹ̀ dẹ̀ travel wá sọ́dọ̀ yín. àwọn tí ó yí. tó kí n sọ̀rọ̀ tẹ́lẹ̀ ṣe máa fún lóyún. ọ̀fun ah. lóyún. for what. Ah. let's go let's go let's go please. Hey, sọ tẹnu mi ẹ̀jẹ̀ ń bọ̀ ẹ̀kọ́ ẹ̀wá kọ́ àwọn sójà come and say, kọ́ nù ẹ̀ ń sìn mo fẹ́ kọ́ nù ẹ̀ tí bá tún kọ́ lẹ́ẹ̀kẹ́ nù ẹ̀ wọ́n nù ẹ̀ bó lẹ̀ ń sìn. ọwọ́ yàgbá lélẹ́yìí ọwọ́ yàgbá lélẹ́yìí ẹ̀jẹ̀ ká fẹsẹ̀ rẹ̀ náà ẹ̀ nà mí ìyàwó mẹ̀rẹ̀ ní àwọn ọmọ ọ̀dọ́ ìpè kìdí kan ṣé mi mọ̀kàn tí mo sọ ni ṣé mi mọ̀kàn tí mo sọ ni ṣé mi mọ̀kàn tí mo sọ ni ẹ̀dẹ̀ mú ẹ̀kọ́ tó yà sẹ́yìn ẹni ẹni ẹni gbé kínní kan mo mọ̀ kọ́ tí mo ṣe nà ọ́ mo mọ̀ kọ́ tí mo ṣe nà ọ́ ẹ̀dẹ̀ lọ́wọ́ pé ìjọba kan máa dọ́ agbára fún mi. ó rí bó ṣe dọ̀tí ni. tí bàbá gèsì máa bà fọ mọ́tò kí ni iṣẹ́ ẹ̀ ṣé ìwọ ò lè fọ mọ́tò yẹn ni. madam mo kún ṣiṣẹ́ mi ni pé kí n máa fọ mọ́tò. ìwọ fẹ́ máa sọ fún mi iṣẹ́ tó fẹ́ máa ṣe irú ilé yàrá ìwọ ò lè fọ mọ́tò tí bàbá gèsì ò bá fọ mọ́tò dẹ́bà ló wá pè mí pé òun ti sẹ́ẹ̀tò ìgbà tí máa dé bíbà mo rí pé mọ́tò dọ̀tí ló bá ń sọ fún mi pé gate náà ló yẹ kó fọ mọ́tò. ẹ o tó ọ̀rọ̀ ló sọ ẹ kí ló tí wọn náà sọ fún mi bàgé bá kó fọ mọ́tò yìí. ó yà wò lọ́wọ́ wo wo wo ló pọ́ sí kó wá fọ mọ́tò fún mi jọ ohun tó ṣiṣẹ́ sí ló yẹ kó máa rán ọ̀nà kó wá máa fọ mọ́tò ẹjọ́ tó dá yìí ó kù díẹ̀ káàtó. ẹ jẹ́ kí ẹrú mọ́ra ẹ̀ lẹ́rú kí wọ̀fà kó mọ́ra ẹ̀ ní wọ̀fà. ṣé dandan ni kí gẹ̀tì máa fọ mọ́tò ni ṣèbí dírẹ́fà lòun. no no no no ẹ ti mọ̀ mi látànà kó tó dé níyàlé mi o èmi ò kí ń parọ́ bí nǹkan bá ṣe rí gangan ni mo ṣe máa sọ ṣé gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nínú compound wa gbogbo wọn lọ́níṣẹ́ wọn division of labour ni gateman oníṣẹ́ tẹ̀ driver oníṣẹ́ even gardener ẹ lè sọ pé kẹ́hìn tó ń gé koríko onílé kó lọ máa ṣí gate. èmi ò ń parọ́ nǹkan tí má rí bó ṣe rí gangan ni ẹ get point mi o òótọ́ ni mi máa ṣe láyé mi o òótọ́ ọ̀rọ̀ ni o òótọ́ ni kí n máa sọ òun o. ẹ gbọ́dọ̀ pé tó máa fọ mọ́tò kó wá fọjá re àbí kí ni mo ń pálapàla yìí gbà tí wọn náà ò ò ò dúró síbi tó fi ẹ sí tó bá dúró síbi tó fi ẹ sí wọn ni máa fi lọkùn lọlọ ẹ. bẹ́ẹ̀ni que ṣáná mi. kí mo ṣe kìlọ̀ fún ọ. omi àmàlà ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ wọ́n ní ajé kóbìnrin àrùn kóbìnrin òjìlì kóbìnrin kóbìnrin bí ọ̀là wálé ayé. àdéfà fún ajé ajé ń ti kọ̀lé ọ̀run bọ̀ wá kọ̀lé ayé ajé dé ọmọ de, o ajé mọ̀ dé ọmọ ẹlẹ́rẹ̀kẹ́ òṣèyẹn gẹ̀wọ̀lú ọ̀ọ́làjẹ́. Ah! wòmí ó lówó láyé báyìí wọ́n mọ̀ gbọ́ lálẹ́dẹ ọ̀run bàbá sọ pé ta ń sọ bẹ́ẹ̀ fún ọ sọ pé mi àrólé ọlọ́fin ìgbòmẹ́kùn ni ibi ọ̀rọ̀ ajé ìwà lè ṣí gbọ́ ọba lówó ìtàn ó lè wọ̀ o. tí ẹ bá ṣe oògùn kan tẹ́ fẹ́ bá mi ṣe tí mo bá náwó tán ó sì lé ìwọ̀ kan. ọ̀wárẹ̀ wọ̀ yìí òun ló burú jáì ọmọdé yìí ọ̀ gbọ́dọ̀ súnmọ́ obìnrin tó bá lóyún sínú bàbá um, lóòótọ́ mo ṣàlàyé fún yín pé ìyàwó mi ti lọ ó fi mí lẹ̀ ò lọ tí mo bá wá lóyún náà tí mo dẹ̀ fẹ́ obìnrin mi ṣé mi ò gbọdọ̀ súnmọ́ tó bá ti wà nù yín. ọ̀daràn èrò mi ọgbọ́n Yorùbá ẹ rí obìnrin tó bá ṣàbá inú ò ní pé ọ̀ gbọ́dọ̀ ṣàbá lóyún olóyún ọ̀gbádùn mi èyí ò ní pé ọ̀ gbọ́dọ̀ sábà lóyún olóyún oyún tí ìbá ṣe tiẹ̀. ọ̀rọ̀ yín yé mi dáadáa obìnrin mi tí kì í ṣẹlẹ̀ tọ́ mi tí kì í ṣe tèmi tó bá ti lóyún kí n má bàa ṣàṣepọ̀ mi ò kì í mi ò kì í yànlẹ̀ mi ò lè fóbìnrin olóbìnrin ẹ ṣùgbọ́n bàbá ẹ̀yin náà mọ̀ ṣe sí àwọn obìnrin tóbìnrin bá lóyún tí ò sọ fún mi nǹkan tí mo bá súnmọ́ kí ló máa ṣẹlẹ̀. wọ̀bí gbọ́ kìlọ̀ o toró léwu wòmí ò rí gbogbo ibi tó o bá fi mọ́tò dé tó o fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn dé ibẹ̀ báyìí náà lọ́ọ́ fi gbogbo ẹsẹ̀ rẹ rìn dé tó o máa ṣàgbọ́nà gànàgànà o máa ṣe wéki ibi tó le sí gan nu. ọ ti wùwà bí ọba àgbà tẹ́lẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ wá kájà wá gbára wá gbà sẹ́yìn. nǹkan burúkú ò ní í ṣe ọ má dáwọ́ o má dáwọ́ má dáwọ́ olùbẹ̀ lọ. mo fi ń gbà yẹn náà pé kí ló máa ṣẹlẹ̀ yìí náà lè ṣàlàyé délẹ̀délẹ̀. ẹ sọ fún mi ń gbà yẹn ṣùgbọ́n bóyá ìṣẹ̀lẹ̀ gan òye mi mi mọ pọ́mọbìnrin wà ní oyún o. kọ́bọ̀ múra lóko. múra àgbo ṣe fẹ́ rán mi iṣẹ́ kan ni. àkọ́kọ́ ọ̀ọ́ta lè kà kọjá bó o ṣe wà láàárọ̀ ọjọ́. Ah, ọlọ́run á jẹ́ kí n tún rí mọ́ bàbá ẹ mi ìfẹ́ tálíkà mọ́ láéláé. ẹ̀yin ò nìkan mà kọ́ wòmí ọ ya wèrè wèrè pọ́nbélé tọ́jà pé bó o ti ń fọ̀ tó sọ pé bàbá ẹ̀ lọ́mọ kò ti sọ pé tọ́ ọmọ já káàkiri. Ah, bàbá ẹ jọ ẹ má ẹ jọ ẹ má sọ bẹ́ẹ̀ ẹ má yẹ kí n ya wèrè bàbá ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ah, wèrè báwo mi ò fẹ́ tálíkà mi ìdẹ́fẹ́ ya wèrè bàbá ẹ jọ náà ṣàmọ̀ pé mi ń ṣèyàn bẹ́ẹ̀ bí lè ṣe wáyé gan kò yé mi ẹ ọ̀bẹ ti gé mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀nu ọ̀bẹ ti ṣe nǹkan tọ́bẹ máa ṣe ẹjọ kí lọ́nà àbáyọ fún mi gangan kí ni mo lè ṣe. ẹgbẹ́ gan ọmọ lọ́wọ́ ọmọdé sọ̀bẹ̀nu ọ̀dà ọwọ́ mi àbí ọ̀nà àbáyọ kan ṣoṣo lókun tó ọba lè ṣe rí ìyàwó rẹ tó mú ọ ṣàṣemọ́ṣe tó bá lè ya wèrè ọjọ́ kan kó ya wèrè pọ́nbélé kí gbogbo ayé mọ̀ kó ya wèrè ńlọ́nà àbáyọ. ìyẹn burú ó máa ṣe kó ya wèrè kò burú tó bá ya wèrè bó bàbá ṣé a máa wá ya wèrè ni lẹ́yìn tó bá ṣe lọ́jọ́ kan ẹ ṣe tá rẹ̀ máa yá padà ẹ tù lára padà àbí àwọn la ṣe máa ṣe. kì í ṣe pé àáyá wèrè yóò ṣe wèrè fúnra rẹ̀ fódìdí ọjọ́ kan gbáko tí ó ya tí ó ya aṣọ mọ́ra rẹ̀ lọ́rùn pẹ́ẹ́ láàrin èrò yóò sáré kiri àárín ọjà gbogbo ayé ọmọ lu àwọn èèyàn wọn máa lu agolo tẹ̀lé lẹ́yìn òun náà máa ṣe wèrè yóò máa ṣe wèrè fódìdí ọjọ́ kan gbáko. ó máa ṣe bíi kó ń ya wèrè. a máa káàkiri bíi wèrè. kó ya aṣọ mọ́ra rẹ̀ lọ́rùn. Hmm, ni ẹ eh, kò búrò máa sọ fún ọ máa ṣe ó gbúdọ̀ ìyẹn di dandan gbúdọ̀ ṣe bàbá máa pè é kalẹ̀ ọ̀kàrẹ̀ máa pè é ọ̀kàrẹ̀. I'm sorry, I'm sorry. The first fẹ́ that you tell ìtẹ́lẹ̀ this, I don't know how you don't feel about it. I'm sorry. Don't tell me nonsense, Joe. You don't know how I don't feel about it pé olórí fọ́kùnrin kan ṣọmọ kékeré ni ẹni ọba sọ mi pé ó mọ̀ pé oyún wà nù ẹ̀ àbí ìkà ni ẹ ìkà burúkú ni ẹ ah irú mistake mo ṣe ìwọ náà dẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá èèyàn gbúdọ̀ sábà tí òun olóyún tóbi mi bá lóyún tọkùnrin mi gòrí ẹ ó mọ̀ pé ìwọ ni ìwọ tó wá burú jù gangan ní tilẹ̀ wa ọmọ ilé wa àkọ́kọ́ kò gbúdọ̀ ṣerú ẹ̀ tó bá ṣe ó máa kú kó tó kú gbogbo nǹkan tó ṣiṣẹ́ fún láyé ó máa kọ́kọ́ parẹ́ ó fẹ́ sọ mí dẹ́rẹ́ burúkú ni. Oh, baby, I'm sorry. Eh, I'm sorry, please. Don't tell me you're sorry. Ah. Okay, okay, okay. You, you know what? What's the solution? Kí la máa ṣe gangan lọ́rọ̀ tó wà mí? Nǹkan tá a máa ṣe ni pé tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí ọmọléwà kọ̀ọ̀kan tí wọ́n dẹ̀ fẹ́ kó kú obìnrin tí rẹ̀ bá ṣẹlẹ̀ sí yẹn ó láti ṣe wèrè. what. kò ṣe kó máa ya wèrè o ó máa act wèrè bí àwọn onífíìmù ṣe máa ń ṣe yẹn aṣọ tí ò dáa kọ fún ẹ wá wọ costume wàá wọ aṣọ àwọn tíátà wàá ṣe bí wèrè a máa dáhùn ẹrú àkún ẹ ní nkankan i can drive you there ibi tí wọn bá ti mú ẹ rí ó lè má jẹ àdúgbò wa àgbé ẹ lọ́bì kan wàá káàkiri fódìdí ọjọ́ kan wàá ṣe bí pé wèrè ni nìkan ló lè tọ́ṣọ̀rù tó wà nílẹ̀ o má ṣe wèrè. ó lè ṣe ó lè ṣe. ọgọ ah. ah, màá. má sọ mi bọ́ọ̀lù ṣe wèrè o ó mi ya wèrè wá ṣe wèrè ni wà á lè ṣe o. mo ṣe mo ṣe bí wèrè. nǹkan tó wà ṣe ni ẹ dá. wèrè. ta ni yẹn. Mr. Dele ni? Mr. Dele Dele. Àdúgbò. Ẹ káàárọ̀. Báwo ni? Ó máa fi pẹ́ yín díẹ̀. Ẹ ó lè dáná ọ̀nà àti kí a Àti ilé ni mo ti fi ẹsẹ̀ rìn débi báyìí. Owó pọ̀ lọ́wọ́ mi. Àwọn ìfẹsẹ̀ láti ilé. Agídí mo fi wá síbi iṣẹ́. Owó pọ̀. Wàhálà yín ti wá dópin báyìí. Olúwa ṣe. Ẹ tó ṣe wàhálà mọ́. Olúwa mi ṣe ń wo báyìí wàhálà yín ti dópin. Ẹ mú bọ ẹnìkan ti ẹ̀rọ mi sí. Wàhálà mi dópin. Ó ti dópin. Mr. Dele Dele. Ọ̀gá ló ní kí n fún yín ní lẹ́tà yìí lẹ́tà yìí wàhálà mi ti dópin lóòótọ́. Ó ti dópin. Wàhálà yìí dópin. Ẹ ṣe wàhálà mọ́, ẹ fẹsẹ̀ rìn mọ́, kẹ́ ẹ máa sùn, kẹ́ máa jẹun, ẹ̀sùn yago tó wù yín, ẹ̀jín yago tó wù yín. Ta ni mo ṣe? Kí ni mo ṣe? Ṣé kò sí? Sack letter rèé. Ah, ṣé sack letter ni? Sack letter. Ah! Sack letter ni lóòótọ́ wọn. ní àdúrà yín gbà náà ni ṣé bẹ́ẹ̀ sinmi ẹ ń lè. ọ̀gá nǹkan ṣọ́ wà lọ́fíìsì. irú bẹ́ẹ̀ wo lẹ̀ ń béèrè lọ́wọ́ tèmi ọ́fíìsì náà máa wà. ya wèrè bọ̀sùn ní ya wèrè ọjọ́ kan. bọ̀sùn ní kí n kí n máa kí n máa kí n bọ́ṣà mi sí òò kí n máa pariwo kí gbogbo èèyàn máa wò mí lọ́sàn-án gangan ó ní kí n ṣe yẹn fún òun bọ̀sùn ó ní tó ní kí n ya wèrè ọjọ́ kan fún un ó ní torí wípé òun bèèrè sùn lóyún ó ní láti kí n ṣe wípé mo bá ṣe é màmí ó ní wàhálà ni o ó ní wàhálà gidi. wo ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ní ya wèrè torí pé ìran tèmi ò ya wèrè rí ìran bàbá ńlá rẹ̀ ni ó ya wèrè ṣé kì í ṣe pé nǹkan kan ti ń jẹun lórí bọ̀tún yìí àwọn kan ti ń pọ omi nínú orí rẹ̀ wo ò ní ya wèrè o ò ní ya wèrè. mami mami ṣé mo pẹ́ yìí lẹ́kọ́ mi sí gbogbo ilé ọjọ́ kìíní àná mo dábọ̀ ọ̀rọ̀ yìí o mo dá bọ́ ẹ mo dá bọ́ ẹ títí ẹni rárá o ẹbùsùn ti lówó o sójà ló ń ṣọ́ o kinní kan ló ń ṣe o fẹ́rí àti ibi tó bá wa dé. wo Jùmọ̀kẹ́ wo mi èmi nìyá rẹ èmi ni mo bí ẹ tí ọkàn rẹ balẹ̀ wo ẹran báyìí ni mò ń fi ọwọ́ sọ kì í ṣe egun tí ọkàn tiẹ̀ balẹ̀ ìrọ̀bọ̀sùn ni ó jáwèrè ọmọ tèmi ò ní jáwèrè o ò lè ya wèrè ká láti òní lọ ibi tó mọ̀ gbé lóde yìí bẹ́ẹ̀ mo sọ fún ọ ibi tó mọ̀ gbé ibẹ̀ ló wà yìí o ò rébi kankan mọ́. èmi ò ní fojú sunkún ọmọ ọmọ tèmi ò ní ya wèrè wo o ò lọ bí kankan bí ọkọ rẹ ìbalẹ̀ báyìí. ẹ ra sà àwọn èlò fine mo kí gbogbo yín mo kí pé ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe nílé iṣẹ́ yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ gbogbo ẹ̀ náà ni mò ń rí inú mi dẹ̀ ń dùn orí mi ń wú nítorí pé wọ́n ní ẹni tó bá ṣiṣẹ́ déédéé ni ó yẹ ká gbóríyìn fún. ṣe rí owó tí mò ń fún yín yìí incentive náà incentives fún yín pé kẹ́ lè túbọ̀ múra sí iṣẹ́ yín nítorí pé iṣẹ́ tẹ̀ ń ṣe fún mi inú mi ń dùn orí mi dẹ̀ kú so nídìí èyí eh, màá fẹ́ kẹ́ túbọ̀ tẹpá mọ́ṣẹ́ yín nítorí pé ẹni tó bá tẹpá mọ́ṣẹ́ eh, èrè wà bẹ́ẹ̀ àbí kò yẹ aláwọ̀n mi fi ilé ìṣàṣọ so agbára mi fún fún alẹ́bíyọ. excuse me sir ẹ má bínú sí mi o but èmi personally sir mi rè pé màá lè gba owó yẹn lọ́wọ́ yín this time around. Eh, well gbogbo ìtẹ́ tí ń fún wa náà a ò kúkú fi ṣoríire àbí. do you know what you are saying. ẹ ẹ má bínú ma but excuse me sir tẹ́ bá gbàgbé ṣe rántí pé this same owó tí mr dele refuse òun ló jẹ́ kẹ́ ẹ sáàkẹ́. are you out of your senses. bí lẹ́yìn tí mr dele kúrò ń bíbá ẹ ah in fact ó fẹ́ lówó ju yìí lọ sà ẹ ẹ wò bí tó jẹ́ pé ẹ ń lọ àsìkí wa ni sà. excuse me ma kò wá out of our senses. ó mọ nǹkan tó ń sọ òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ló ń sọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní gba owó yẹn. ó rí ẹnu ẹ ó mọ nǹkan tó ń sọ mo ti mọ̀ ipẹ́ yìí méjì ẹ̀yin náà ni enemy of progress tó wà nílé iṣẹ́ mi kìdẹ́ńṣẹ̀ ní kí òun ṣàná yín mo mọ̀ pé ẹ̀yin ẹni mi ẹ̀yin lọ́ọ̀tà tó wà nù iléeṣẹ́ mi ẹ ó mọ nǹkan tó ń sọ ó mọ nǹkan tó ń sọ Mr. Dale look here tí wò ó bá gbà ṣé báwọn tó kọ́ adé gbà. ẹ ẹ ẹ sà èmi máa gbà sà èmi sì fowó sà mo sì wà pẹ̀lú yín sà. wàhálà lùbáríkà ń tiẹ̀. àmì sà. ìwọ àwọn fowó tó ẹ ọdẹ ọmọ rírì owó. bẹ́ẹ̀ ni sà. àwọn oníranù rèé ṣẹjọ yín nígbà tá a gbé owó owó lẹ́yìn sálárì tá a tún sọ pé kẹfì lè ṣe wíkẹ́ndì mi ò gba ọgbẹ́ ẹnu gbogbo wọn bí ẹnu asín ṣé wọ́n máa gbàjáre my dear. ẹ fún un kò ní ìdíjú yúnífọ́ọ̀mù kan yìí lọ kò dẹ̀ ń gbọ́ ẹ wò bó ṣe rí lára ẹ̀ kò ní ìdí aṣọ kò ní ìdí bàtà míì kò ní ìdí fìlà àbákúlaṣọ eégún ló wà lára ẹ yẹn so tẹ bá ń fún lówó tẹ lo gbogbo kádà rẹ tán kò lè yọ lára ẹ̀ kò kúkú nídìí nǹkan kan ẹ fún. kí tẹ̀lá ń bá chairman rojọ́ fún. ṣé gbogbo yín ti rẹ́dì ká máa lọ àbẹ́rẹ́ ẹ jẹ́ àlọ́. sọ pé gbogbo wa ẹni tó bá rẹ́dì kò kà lọ. èmi lọ o. èmi ti rẹ́dì o. ẹ sà mama ti lọ. àyìnà Margaret Margaret. ṣé àwọn èsì fi sí. ẹ ṣeun bàbá mi ẹ ṣeun dúpẹ́ ọkọ mi jọ nítorí ọlọ́run má kú lọ́dọ̀ bàbá o dákun nítorí ọlọ́mọ bọ́ ta o wọ́n jẹ́ orí ọ o bàbá mi ẹ jọ nítorí ọlọ́run ojú mi ó dọwọ́ yín o ojú mi ojú yín o. ọkàn yín balẹ̀ ọkàn yín balẹ̀ ààbò ti wà lórí rẹ̀ wọn ò bí ẹnikẹ́ni dákúrò fẹ́ wọ bí wàá mú <laughs> ewu òrìṣà ni ǹjẹ́ ìrajà kan rí tó lòun máa wọlé ti kìnìún. Ah, èwo ni ẹ fọkàn yín balẹ̀. jọ ọkọ mi ìwọ ni mo rí bá sọ̀rọ̀ o mo kú lọ́dọ̀ bàbá o ó jáde o ó jẹ orí ọ o ṣé wọn pé lórí burúkú ni ó sì ní babaláwo tó ń ṣiṣẹ́ fún un yóò sì mọ owó ọkiri ni torí ẹ̀ mo ṣe mú ọ wálé alágbára mo mọ̀ pé agbára wọn ò jọ tó ra wọn dákun o n ò ní fojú sunkún rẹ o bàbá ẹ dákun ojú mi ojú yín màmí ẹ̀rù ń bà mí. ẹ̀rù bíi ti bó. àyà mi dẹ̀ ń já ah! nítorí tí yín ni inú mọ̀ pé <laughs> bọ́sùn mà kì í ṣe ẹran rírọ̀. ẹ mọ̀ pé kò gbádùn síbi kankan hmm. ẹ̀yin ni kẹ́ ẹ ṣọ́ ara yín kẹ́ ẹ mọ bí tẹ́ máa rìn sí. kò lè ré mi mú ìwọ náà mọ ìyá tó ní mo mọ bí wọ́n ṣe yanjú ara mi kò lè rí mi mú hmm. ìwọ ni kókó ṣọ́ra rẹ mọ́ bòde. torí pé jésù ń bẹ lẹ́yìn tèmi. ọ kí là ń sọ kí lè sọ eléyìí tó ti gbéṣù mi yìí ṣó mọ ẹni tó ń jẹ́ jésù kankan. bàbá ojú mi ojú yìí ẹ dákun. ẹ bọ lọ ọyá mi sọ. ẹ ṣe ọkọ mi ó dà kò burú. ọlọ́wọ́ sọ yín. àmì o àmì o. láti roka tó wà àti jẹun ó ń kánjú. ibi tí mo fẹ́ lọ yẹn ni ẹ kó dá ewu ọmọ dírẹ́bà burúkú gbà tí mo ní kó tètè dé tí mo dẹ̀ sọ fún pé aago méjì. wo aago méjì ló ti fẹ́ lù yìí aago méjì ni ìpàdé tí mò ń lọ mo dẹ̀ máa lọ gbé káàpù sìn ni màá máa lọ mí nílé jẹun ṣùgbọ́n ọ̀rẹ́ mi jọ nítorí ọlọ́run owó yẹn má jẹ́ òpẹ́ torí ọlọ́run mo nílò rẹ̀ báyìí ni. bẹ́ẹ̀ mo ti gbọ́ àwọn ọmọ fẹ́ kọ̀ náà ti kìíní kan mẹ́ẹ̀ gbarú rẹ̀ lọ́wọ́ rẹ̀ rí kẹ́mẹ́ dá padà o àbí mo ti yá kan lọ́wọ́ rẹ̀ rí kẹ́mẹ́ sàn. owó lóòótọ́ owó ló ń bojú ọ̀rẹ́ jẹ́ mi kàn fẹ́ kówó dájà sílẹ̀ láàrin mi àti ẹ bá mi sáré síjọ́ dákun ó yẹ tó ti jáde. ó sàmọ̀ ìgbìmọ̀ wọn fẹ́ kọ́ ọ̀rán tí ilé ìjẹ́ oníkan ṣe hmm. tètè máa lọ bá mi kí wọn mọ o adélé láyọ̀ o. Aduni, ọmọ ah, ah mi mi ìdá ẹ mọ o. Ah, ah. ẹ tún dẹ́ gbọ́ mi náà mọ̀. ẹ tún mọ èmi mà. ọkọ mi ojú yín ti ojú mi ti lọ lára yín ni. ìyá ojú yín ti fò nìyẹn ọyá arúgbó lọ lọ ní ká gbé yín tẹ lọ wa. ẹja gbé yín dọ́nà ẹ máa fẹ́ ẹja gbé yín dọ́nà ẹja gbé yín dọ́nà. káàbù náà mo dóde. káàbù bá wò níbi táwa wa máa gbà kẹ èmi ò gbà kẹwọ káàbù alẹ́ máa. káàbù kẹ kí lẹ́yìn fi káàbù ṣe táwa ọmọ yín wà ń bí ẹ wọlé. ẹ máa fẹ́ ẹja gbé yín lọ síbi tẹ́ ẹ lọ. mo ní ká wọlé ẹ̀gbọ́n mi. ọkọ mi ṣé tagídí ni. ẹ wọlé jọ kí ló ṣe. ààbọ̀ màmá kí ló darí kẹ wọlé ẹ ló ń ṣe dé báwo ẹ wọlé sẹ òye yín. ẹ máa ṣe dé kẹwọ máa fún yín wọlú mọ́tò yá ìwọ kó sì wọ́n mọ́tò ọ̀fẹ́ tó yá. ẹ bá sùn. ẹ bá sùn. wọ́n lẹ̀ ń bèrè ṣe. bẹ́ẹ̀ ni ọkọ mi ò sí nílé láti ah. àná ni wọ́n ti travel wọ́n dẹ̀ máa lò tó six months kan tó pa. Ah, ṣé kò sí. ayé mi bàjẹ́. Ah, oṣù mẹ́fà. ṣé kò sí. ó wà. ẹ kí ló wá dé o. ayé mi ti bàjẹ́ mà chief ló promise ni pé tí wọ́n á gbowó láàárọ̀ yìí mà a máa ń gbọ́n pé ó máa ń ṣàánú pílẹ̀ láṣẹ wa máa. ẹ̀yin kọ́ kí ló ṣẹlẹ̀. kúnlẹ̀ lórúkọ mi mo ṣe parí tailor mo dẹ̀ fẹ́ ṣe freedom torí irinṣẹ́ mi náà mo ṣe wá bá a ṣe mọ́mí ẹ̀ wò ṣe tẹ̀lé nǹkan tẹ́lẹ̀ ń sọ ó dáa ṣé rí mi dóò náà the last time tí mo wá bá chief mi báyìí àwọn lọ profit mi o mi ló ti kẹyìn nílẹ̀ ntọ́ náà o ṣùgbọ́n ibi tó kù lọ ni wọ́n gbà lé mi òun gangan ló gbé mi débi báyìí lẹ́nu ìjọ torí ọlọ́mọ mi bàbá yìí máa lé mi. ayé tèmi má ti bàjẹ́ ara màmá mi ò máa yá wọ́n wà lọ hospital wọ́n dẹ̀ ti promise pé wọ́n máa fún mi lówó operation ah, ayé mi ti bàjẹ́. mọ́mí ṣe bí mi ṣe wà Daddy promise mi lọ pa àwọn sọ̀rọ̀ school fees mi. Mo ní kí n ti rí ẹjọ́ mọ́. Ẹ̀wẹ̀ má sunkún lè tètè ẹ wá máa lọ torí ọ̀nà láti èmi lọ. Sísè oṣù mẹ́fà ti ship máa ti dé. Ẹ má dénú compound mọ́. Èmi o! Ẹ o ìyá wa, ọlọ́run ò ní ìbáyọ̀ yín jẹ́. Ṣé ní gbogbo ọdún sọ látàárọ̀? Kò kàn mí o. Ètò kàn mí ní kẹjẹ ẹran. Ìwọ̀nba ti bá gbà mí ni máa ń fún ìyàwó àtọmọ òun la máa fi ń jẹun mo ní kí n rú wọn mo ní kí n wọ sí kí n lọ máa ta popcorn yánà pàjá ni. ẹ ti lọ lé wọn jẹ́ kẹ́ wọlé àbí ẹ ti wá mi wá sí ọ́fíìsì next time tẹ́ bá tún ti wá sí bulldog màá ní pẹ́kọ́ lè yín kó bá tẹ̀ ìpọ́nwó lè wá wá ìkọ́ mi lẹ̀ ń rán ó yẹ ẹ ta sọ fún dàrọ pa ọmọ tẹ pé owó lè wọ ẹ máa ní sùúrù fún dádì o dádì ẹ má bínú ṣe rí mọ́mì dádì náà wọ́n fẹ́ ṣòro ẹni kó má ṣòro yìí èmi ọmọ yín gan pàápàá ṣé ó dáa kí n lọ síbi kankan kó fẹ́ ṣe mí lóore kéèyàn kan ní kó má ṣe mí lóore báwo lẹ́yìn gan ṣe máa fíìmù ẹ tẹ́ni kí dáàdì má ṣoore àti wípé ẹ̀yin méjèèjì ó yẹ kó ara yín ti yẹra yín o ojoojúmọ́ ojoojúmọ́ èmi ni mo máa ma parí ìjà fún yín nǹkan tó yẹ kí n ṣe kẹ́yìn méjèèjì kẹ́ wá parí ìjà fún mi èmi ni mo máa parí ìjà fún yín ṣó dáa bẹ́ẹ̀ ẹ ní sùúrù o. Tinúọlá kò ní yí ẹ ọmọdé ló jẹ bàbá ẹ ti fẹ́ sọ mí lórúkọ nígboro wọ́n ní oṣù ògùn wo ni wọ́n ní owó tó ní o tẹ nídìí wọ́n bó ṣe fóun rìn lówó lówó ẹ̀ pọ̀ sí i tó fẹ́ sọ nílẹ̀ yìí ṣóun nìkan ló máa kọ́ lọ́wọ́ ni tó bá tẹ̀lé ṣọwẹ́ á kọjá lọ sí mọ́tàlẹ́tò á lọ ṣọwẹ́ fún wọn. gbẹgbẹgbẹ sọhun ta ló ń tẹ nǹkan dì í lẹ́yìn máa ma sọ ìsọkúsọ tí yí ìgbà tó ju yí ètò tẹ máa ma sọ ó rí pé o pé ní o dẹ̀ stupid ọpọlọ eléyìí ti yòrò náà tó bá sọ ọdún nǹkan bẹ́ẹ̀ níta ṣé ó yẹ kí wọ́n tún máa gbè wọ́n kò máa bá mi nínú ilé báyìí ẹ wọn jọ ń sọ nǹkan báyìí wọn ń sọ nǹkan báyìí kò yẹ kí wọ́n fáyà wọn bẹ̀ wá wá dúró síwájú dúró sẹ́gbẹ́ mi ò bẹ̀rẹ̀ sí ní sọ wótò wótò wótò. ọ̀pọ̀ ní òní pọ́ìntì wọn ìyàwó pẹ̀tẹ́ lé mi nínú tó kìnnì kan kúkọ tó wà lórí àwọn ilé ọ̀dọ́sọ kúrò ní ilé ẹtí mi ti kú gbòòrò ẹtí mi ti kú ẹ̀ lọ́ọ̀dì sẹ́lẹ̀ kúrò tẹ̀lé gbà pé iṣẹ́ ti pọ̀ ó yí ìtẹnumọ́ nǹkan tẹ́ ìtẹnumọ́ ìṣódà tí wọ́n máa sọ níta pé dájú ṣògbòrò kẹ́yìn náà máa bá wọn sọ pé wọ́n ṣògbòrò kí ló ń jogún owó níbi kan tó bá ṣògbòrò kọ́ọ̀ náà lọ ṣògùn iṣẹ́. eré òní yé ṣoore tó bá jẹ́ lórí ìyẹn ni ìyá ẹ̀ ni kò bá sọ̀rọ̀ because gbogbo wọn èèyàn tó wá mi wá ló ti fojú lé wọn lọ bí ò fojú lé wọn á fara lé wọn lọ ó fẹ́ lé gbogbo èèyàn kúrò lára mi àdéhìyẹn lèmi ò ní tolerate ẹ̀dá tọ́lọ́run dá mi ní pé kì í ṣoore àti ọba ti gbọ́ oore wá bá mi ó di dandan kì í ṣe fún wọn nítorí pé ojú ló ń rojú ṣàánú èmi gbọ́ngbọ́n nǹkan tójú mi rí kí n tó dé level tí mo wà yìí èèyàn kò wá ní gbèsòrò wa tó bá wà ń kápá mi láti ṣe kì í má ṣe so gbogbo ètò ìsọ yẹn òun òun wọ̀mù ni o òun wọ̀mù lásán ni kò tẹ́ ràn mí rárá rárá rárá. ẹni kò ní gbà fún yín. nínú ilé ta ni. ajọkọ mi. tó ra sìmẹ́ǹtì bá mi kọ́lé ní àbójá mi blọọkì. èmi kò ní gbà fún iṣẹ́ ti gbọ́. ẹ tó o bá gbọ́ wàá dẹ̀ fi inú ilé mi sílẹ̀. ọ̀ wàá fi inú ilé mi sílẹ̀ ni. kí n máa kọjá lọ nígbò kí n má lè rìn mọ́. ẹ wò ìyàwó ẹgbẹ́ ṣòògùn owó ẹ wò ìyàwó ẹgbẹ́ ṣòògùn owó ẹgbẹ́ onígbà fún yín o. ẹ tó o bá gbọ́ wàá dẹ̀ fi inú ilé mi sílẹ̀. ọ̀ wàá fi inú ilé mi sílẹ̀ ni. wọ́n ló máa sọ fún mi nǹkan tí máa ṣe inú ilé mi ni ọjà ń sọ à ń sọ oúnjẹ pé òní gbà òní gbà fọwọn wo ó yá mi lówó blọọkì ni àdìgbà tí mo ra plọ́ọ̀tì sixty by one twenty mi ṣé wàá ń bẹ̀. dáàdì ẹ má bínú ṣe ti gbọ́ mú mi ó ti tó ṣe ti gbọ́ ilé ìjẹ́jọ́ má bínú àbí kí lẹ fẹ́ kí n ṣe. dáàdì tinú káwọ tí mò ń rí ẹ máa rí ẹ rí nǹkan tí mò ń sọ ẹ má sọ wáyé lórúkọ torí Ọlọ́run. ìwọ ló fẹ́ sọ mí lórúkọ ìwọ ló fẹ́ sọ mí lórúkọ because mo ṣe ń lé wọn padà yẹn ọmọ àdùnmí bóyá tòótọ́ ni mò ń tẹ́ ń dì mọ́ mi. mo dẹ̀ mọ́ pé mi ò ah what's it kí ló kí kí ni pàápàá ṣo ṣo ṣo fẹ́ fún mi lápá tẹ́ńṣọ̀n lórí owó mi. ẹ má fura yín lápá tẹ́ńṣọ̀n. má ṣàánú. ẹ mọ̀ pẹ́ sọ̀rọ̀ ṣá tẹ́ ń ṣe ibẹ̀ tó ń direct film tẹ́ ń káwọ́ tẹ́ ń dẹ̀mọ̀ á fún yín gbáyà ẹ máa sáré dákú. ṣé bá ń bí látàárọ̀ ń sin ẹ̀ṣẹ̀ lẹ́nu fẹ́ dákú ẹ̀ yíkú dàbí. ẹ wá màmá kí ló ń ṣe yín èèwọ̀ wà lọ́lọ́run tẹ́ wá ń ké ń bí ṣé bí jọ mọ́ṣáláṣí lójú ìnà àbí bí ṣọ́ọ̀ṣì ni ẹ má ṣọwọ́ bẹ̀rẹ̀ mọ́ wọ́n ní ibo yín wà ẹ̀ sọ̀rọ̀. ẹ gbọ́ tí mo sọ fún yín ibo yín wà ẹ jẹ́ wà mí smart ilé ẹ̀ ìyá wọn ló jẹ́ ọ. bí tó wà ní. o lè má mọ reason tí mo ṣe ń wá ọmọdé yẹn ogun owó ni mo ṣe owó tó ń ná tèmi náà ná ogun wo ni mo ṣe ìwọ ìyá ìdẹ ló sún mi débẹ̀. ẹjẹ mi kọ́ lọ́mọ bẹ́ẹ̀ ẹjẹ máa ń jẹ́ kó lọ́lọ́run lójú tí ẹ wọ ẹ máa ń pariwo mi ládùúgbò ẹjọ ẹjọ ẹ máa ń jẹ́ kí jùmọ̀ kẹ́ lọ. bọ́sùn bọ́sùn mo gbẹ láìfi rẹ o ṣé ara rẹ o wú ọmọ ọmọ tó pọ́n tó ketílẹ̀ wò bó o ṣe jẹ́ òṣì ó sì dúdú mọ́ ọ lánú ilé. ẹjọ ọyìn máa pọn padà ẹwọ èmi náà ń gbìyànjú gbogbo bí tí mo lọ wọn ò tí fún mi iṣẹ́ ní bọtẹ ẹnìkan ti promise pé máa rí iṣẹ́. Ah, ọlọ́run bọ̀ ṣe ọlọ́run bọ̀ ṣe lọ́dún èwo sórí ládùúgbò mi wọ́n ti pè mí ìyá àjùmọ̀kẹ́ ṣé bó ṣe máa wáyé ọmọ rẹ̀ tí èta rẹ̀ sọ̀rọ̀ àwọn ṣàwáwù rẹ̀ wọ́n ń bọ̀ ọlọ́run fọ́ ṣàwáwù rẹ̀ sọ́gbà. ọ̀ni kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí nǹkan tí mọ́mí bá ti sọ náà ni màá ṣe. yóò dà fún ẹ̀mí mo bí ọ nsọ ọlọ́run ó pèsè ṣàwárù tiẹ̀. on a problem like this with us before. nsọ gbogbo gbẹ. it it was. God, God. nítorí ìwà olè alájẹbánu olójú kòkòrò tó ń hù ìwọ ló lé mi débẹ̀ ìwà tó wá wù yẹn ó jẹ́ kí n ní problem pẹ̀lú oṣù tí mo ṣẹ́ ẹyọ kan tó dẹ̀ lè tún ọ̀rọ̀ yẹn ṣe ni kí ọmọ ẹ ṣe nǹkan tí mo ní kó ṣe ṣùgbọ́n ó refused ẹni bá da fánù la máa kọ so ẹkẹ tí èèyàn bá jẹ́wọ́ bí ayé òsì jẹ́wọ́ kí ló ń fẹ́. wọ́n fẹ́ kú nìyẹn. ìyá wọn ló ń fẹ́ kú. a máa wá o padà máa rí ẹkẹ smart bàbá ṣe é ní rí ni. bàbá ó ṣú ọ̀jù àwa ilé obìnrin wà kan oṣù ẹ̀ a máa wọ́ ọmọ ẹ̀ rí ó ṣú ọ̀jù. dákú dákú dákú dákú dákú ìmọ̀ bí tó wà ní dákú dákun má pa mí dákun. ẹ wá àwọn yẹn fún mi bíi within twenty four hours. no problem sir. ilé tí ẹ ti bá bóyá wa ọ ní ìbámu ògbà. nígbà tó ní kó jẹ́wọ́ tí ó jẹ́wọ́ sí i lójú àti ibi tó ṣe ìbàjẹ́. alájẹṣẹ́kù. oníbàjẹ́. alájẹṣẹ́kù. oníbàjẹ́ ẹ̀yin Mr. Délé ìtorí la ṣe pè pàdé nìyí ìtorí pé gbogbo ẹgbẹ́ àfinúkunú àfikùnlukùn a ní òye kẹ́kẹ́ ló ràn yín lọ́wọ́ nítorí pé ẹ ní ìdí ìrànlọ́wọ́ kò dé nígbà káwọn ẹmọ ẹgbẹ́ ká máa wò yín báyìí òun la ṣe pè ìpàdé yìí ẹ̀yin ìyá òjò. kí ló wà bẹ́ẹ̀ ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. ẹjọ́ ta ló ní. gbogbo ẹgbẹ́ sẹ́yìn àpapọ̀ ní kábíyèsí. mr adele ó yẹ lọ́jọ́ ó yẹ iná èkìtì wa kí ló wà bẹ́ẹ̀ èsì ẹjọ́ ta ló ní. mr adele náà nà lówó. ẹjọ́ ẹ̀yin mr ẹ sílẹ̀ má ẹ̀ṣì ẹ̀ṣì ẹ̀ṣì ẹ̀ṣì ẹ̀yin mr adele ẹ wá yẹ̀ wò. owó. Ah, owó ńlá alájẹṣẹ́kù kò ní bàjẹ́ alájẹṣẹ́kù kò ní bàjẹ́. mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ ẹ ṣeun ojú òní tì yín fún ìrànlọ́wọ́ yín o ẹ ṣeun ẹgbẹ́ mi ni màmá lọ ẹ ṣe ẹ ṣeun. ẹ ṣe díẹ̀ díẹ̀ o ẹ rọra o alájẹṣẹ́kù oníbàjẹ́ alájẹṣẹ́. ọmọ alágogo dèdè ọmọ alágogo òde. àtẹ̀fún àtẹ̀dì ẹrú olúfẹ̀ ni wọ́n. kí ló dé. ìfura sì lògùn àgbà o wọ́n ní pánsá òfura pánsá jáná. àjẹ òfura àjájìn bónílé ò bá fura olè ní oko tí mo ṣe iná tó. Hmm, má jẹ́ síbẹ̀ èdè onímú mi èdè onídìmú ọ̀yá ọ̀fẹ́ fún ọ̀fẹ́ fún ọ̀yá mo ní kó gbéra ọ̀fẹ́ wá gbé àjò abájọ tara fún mi lóòótọ́ ni pánsá òfura pánsá jáná àjà òfura àjà stay out of this if you don't stop I'll gun you down ọ yìnbọn fún mi gbélé yìí ò tiẹ̀ gbédè tèmi dáadáa ṣèbí yóò bá ní wọ ìbílẹ̀ àlọ́kọsẹ́ ìkẹyìn. confirm kí ni tẹ́ ẹ wá ṣe ni ilé awo lẹ wá. ìyàwó ọ̀gá wa ni a gbọ́dọ̀ jọ dé barracks. Ah. ẹni tó dábàá fún ọjọ́ lọ ni. ọ̀gá kí lè bá wà báyìí sọ let's go. ó ti wá tó yín bẹ́ẹ̀ ẹ rí i pé kọ́kọ́ báyìí lè wé iná ń jó mi. ẹ yọ ọ̀pá ìwọ ti kẹrẹkẹrẹ ni ẹ kò ní pẹ́rántì ẹ kó má wọ̀. ẹ rí ẹ wà padà sọ́dọ̀ ọ̀gá yín ṣé à ń gbọ́ mi yé ẹ sọ fún pé ń tẹ́ wá wá sí bí o ẹ bá ń bí o kí n mọ sọ. bàbá. àwọn ajá àjọba lórí òun ó rí bọ́ ti ń gbówó gbówó. ló fi ṣe. ẹ fọkàn rẹ balẹ̀ kò ṣe wú. àbí kí ni kí mọ́tò wọn lana. ìwé jẹ́ kó máa lọ hmm. wọ́n ṣe bọ́n lédi òkè mú sójà ni. àbí kí ni kí mọ́tò wọn lana mọ́ ọ lára iná lọ́wọ́ kó gbiná. ṣé wọn ò tí náà ni wọn ò tí rárá rárá lórí ẹ̀ kò sí ní amarẹ́ tó lọ yàgbẹ́ amarẹ́ tó lọ ọkùnrin náà ti ẹlẹ́dẹ̀ ń dórí. láì ju obìnrin táwọn náà ń tọ́ pankéèkì léèrè. mi sadele kí ló kẹ́ tó pẹ́ tó báyìí. ẹ dákun ẹ má fi mú kọ́ bẹ̀rẹ̀ ẹ dákun. ẹ ń yẹ kẹlẹ́ pẹ̀lú ọkọ̀ lórí ẹ̀ ń yẹ. ẹ lọ Táyọ̀. kí ló ṣe é tó nké kí ló ṣe mọ́ mi níbo ni wọ́n wà sí báyìí ó dà mọ́ bọ̀ mọ́ bọ̀ mọ́ bọ̀ mọ́ bọ̀ mọ́ bọ̀ dúró bọ̀ dúró dè mí lé mọ́ bọ̀ yé mo dáràn. olórí kí ló ṣẹlẹ̀. wọ́n dára màmá mi ò yà mí tẹ ọ bóyá wọ́n ti kú bóyá wọ́n ti torí bọ́mọ yẹn ṣe ń sọ báyìí ó dà pé wọ́n ti nǹkan kan ti ṣẹlẹ̀. ọlọ́run ò ní jẹ́. ẹ ẹ wo ẹ wo mo tọrọ gáfárà kún ilé fìyà mi lẹ ẹjọ́ mo fọ́ lọ́wọ́n pàṣẹ ọlọ́wọ́n aṣọ yìí. ẹ wò ó dàbọ̀ ọlọ́wọ́n aṣọ yìí o ẹgbẹ́ fàìfẹ́ lọ sáré fámìlì ló ń kó. gíláàfù mọ́tò ìwo ló gbé sójú ọ̀nà báyìí náà nà á. Ah, ah. náà mo panú ẹ̀ ní ẹjẹ́ àgbẹ̀ ẹ̀ ló kú. ọjọ́ ti ń lọ náà tètè ṣe. ẹ ṣe sùúrù mò ń bọ̀ ṣé náà gbàdúrà kó panú bá ṣe ń lọ ni. ọlọ́run gbogbo nǹkan báyìí mo hẹ́ tẹ̀. ẹ sùúrù jà ẹ ká máa faraba ọlọ́run aṣọ adébí tá a lọ. ẹ ká lọ àbí. ẹ o máa start ó yẹ kó ṣiṣẹ́ báyìí. ẹ wá ah, lọ sí èsì ni o. ee driver ẹ̀rọ amásáré eré ìpọ̀jù o láyọ̀ la fẹ́ gúnlẹ̀ o ẹjọ́ o. ẹ fi rẹ jẹ kó sáré ìjẹ̀bú là ń lọ ọjọ́ tún lọ. ẹ má jẹ kó sáré ẹ má jẹ kó sáré o. mo ṣẹlẹ̀ eré mélòó mo ń sájàre. ẹjọ́ torí ọlọ́run ọlọ́pọ̀ ni mo yàn o. ẹ má sáré o. ẹ má sáré o ẹjọ́ owó ẹ̀jẹ̀ kọ́ṣọ́ ni o ó ń ro tókítókí báyìí lórí wáyà o. bí mo ń sáré báyìí ṣé mi ò ẹ lè máa kọ́ mi dráìgì. láyọ̀ ẹ̀ ṣàánú lẹ̀ ẹ̀ ti sáré jù dẹ́rẹ́bà ẹ rọra o ẹ rọra o ẹ rọra ìjọ torí ọlọ́run o. a ti bẹ rọra sí ọ. ẹ wo ẹjẹ sùúrù àbí kí lè wá ìyá ọmọ yẹn lẹ kó sínú mọ́tò yà ń ṣe ràn náà. Ah, jésù ẹ rọra ìjọba ìjọba yìí náà. ẹjọ́ sáré yìí tàbí. ọjọ́ ìgbẹ́rẹ́ yìí pọ̀ jù. ọjọ́ náà. àjò fẹ́ lọ ni bá a ṣe fẹ́ wọ mọ́tò báyìí níbi kọ́ọ̀lù ṣe wọlé sí inú fóònù mi ló bá di ẹ̀rù ìpè màmá mi wọn ní màmá mi ò pé ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kó tó kó yọ sí ìṣe pẹ̀lú mi kó má sí ẹni nípa wà nínú Mr. Délé nìkan ni mo gbọ́ pé ó yé mi gbogbo ìṣẹ̀lẹ̀ náà ti wà lọ sí bó máa kú bó máa yé mi pé ẹ máa gbà ó yé mi náà kẹ máa dúpẹ́ lọ́wọ́ mi tí ò bá ń ṣe kọ́ọ̀rù tẹ̀gbọ̀n tó kò ní yọ pátápátá kí làá bá máa sọ báyìí. fat kankan tẹ́mi fẹ́ kẹ́ bá mi ṣiṣẹ́ kọ tí mo kọ̀ nídìí wọn lọ́wọ́ nítorí sí àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ mọ́ mi ò jẹun ọ̀mù gbogbo nǹkan tá à ń gbé wá fún wọn wọ́n sọ òun jẹ́ wọ́n sọ pé àwọn ò ní appetite so ẹ kọ̀ jọ gbogbo oúnjẹ ẹ kàn waste ni ẹ bá mi bá wọn sọ̀rọ̀ kàn jẹun kàn jọ. ṣe lóòótọ́ ah, ah. mi ì tẹ́ gbọ́dọ̀ gbọ́ yìí àwọn tó máa ti kú ti máa ti kú torí tọ́lá ọlọ́run ẹ jọ okun ló la máa fi ń gbé títà ẹ dákun torí tọ́lọ́ sórí nǹkan tó sọ yẹn lójú mi kòrókòrò báyìí ni kò lọ wọnú lẹ́sìn kíákíá kó po gì kó fi mílìkì sí abẹ́ mi mílìkì ńlẹ̀ kíákíá kíá ó yáyáyá ojú mi báyìí lẹ ṣe máa mú. ẹ ah, ah. ṣe máa. pẹ̀lẹ́ mr adébí ọ̀rọ̀ o. gbogbo ilé ìmọ̀ ìṣe ìdẹ́ ń lògùn yín dáadáa. tí ìyàwó mi bá délé màá jíṣẹ́ pé wà iṣẹ́ ti bọ́ a ní fúru ilé ìfisàn fúnra wọn ẹ pẹ̀lẹ́ mọ́. ẹ má bá kí wọn tán bá dé kẹ́dẹ̀ máa lògùn yín dáadáa ṣe ti bọ́. ó dà ògùn màá tún wá dé bí o ó dàbọ̀. ga o. báwo ni ọ̀rẹ́. mo wá pàjáre. báwo business. èmi ò mọ ṣé kí báwo ni omi ṣe máa ń lẹ́nu ẹ̀. ó kú dá lára títa wa yìí omi ló da jù lára ọ̀rẹ́. àìsàn omi ni omi ló da jù lára. èmi náà máa bẹ̀rẹ̀ sí ni máa káṣá tiẹ̀ náà sí. ó bẹ́ẹ̀ tàbí ó bẹ́ẹ̀ tàbí. máa bẹ̀rẹ̀ sí ni máa mú omi. àwọn tó bá ná extra mi náà máa ń mú àwọn tibí mi àbí <laughs> ó tọrọ ni. chief chief eh? that reminds me kí ló dé tó jẹ́ this time around they promise mi nìkan yẹn dẹ̀ wá mo ṣe ẹ kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà kí mo ṣe. no money ní problem pẹ̀lú me tó ẹ̀ mẹ́nu. really. yes mo ṣe pick eléyìí mo ti lo tipẹ́tipẹ́ mo á lọ mu ó ṣe ó ṣe kí n wá gbàgbé but ẹ̀yin ò ń ṣe big deal náà ṣe bó mẹ́ tó ní. àmọ́ bóyá wá sọ́n sí sí báyìí kó tó kó mẹ́rin ló máa rà láti. mo ti trust you ẹ ṣe dàn wọn náà bìnrin tó ó ṣe owó ní ẹkọ tó bá wù gbé ẹwọ obìnrin àǹkárá bíi ti àwọn ará kiri wọn tán ló láì ní ìmọ̀ orúkọ àwọn olóyè náà àwọn kan tó kàn ṣe wọn mò ń bá wọn ṣeré di náà sùn sẹ́yìn mo rẹ́yìn sí wọn gan àwọn owó. ó rẹ́rìn sí ó lejú àbóyá ìrìn tiẹ̀ náà kan. ẹ̀rí mi lè wá kàn. ọ̀rẹ́ ó yẹ pé kò mọ̀ ẹ́ pé mi ò kúndùn obìnrin tó gbogbo yìí ìgbà tí mo gbọ́ pé wà ní club house mi ìbànú ṣe ni kí n yọjú sí ẹ. ẹ kò sí wàhálà. ọ̀rẹ́ mo ní mọ́tò fún ìyàwó mi nǹkan tí mo ṣe yọjú sí ẹ nìyẹn. mọ́tò. bẹ́ẹ̀ ni. má bèrè ọ̀kan lọ́wọ́ mi owó tó bá yẹ kó fún ẹ èmi á ṣe yẹn fún ẹ ọ̀rọ̀ business yìí lélẹ̀ mi gbọ́dọ̀ ẹ̀rú mọ́tò ló fẹ́. blue color jeep ni mo fẹ́ ó dàbí kan tó like ni. mo lè ní mọ́tò kan lọ́wọ́ sí islander ni o bad. lóòótọ́. a leather in fact with lock la fi rí mọ́tò yẹn rà ó dà pé ẹni tó ń lo àwọn ọtọ bàbá tó máa ń ṣe fámì yẹn bẹ́ẹ̀ sì bí akókàn kó nílé ẹ̀ kó lọ fáàmù kó padà sílé kó lọ ilé ẹ̀ kó padà sílé speedometer kọjá fifteen kilo ó gbẹ jù. tó bá jẹ́ ẹni ṣe don deal ìjọba mi gbé wá láàárọ̀ la láàárọ̀ la bẹ́ẹ̀ ni sílé mi kíyàwó mi wò ó kó fojú kọ́ ní ẹ̀ ah, ah. ó yẹ kó mọ pé bàbá àgbà làwa yìí nà owó ò ṣe problem confam ni. àásọ̀ lórí aago màá jù sí ẹ màá jù sí ẹ màá jù sí ẹ. èmi kan mò ń wọlé pé agbọ́dọ̀ fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rán ṣe ní kí sáyé tó àkókò amọ́jọ́ ẹ̀kọ́ náà wọ́n gbé mọ́tò lọ sí náà. Ah. báwo ló yẹ wọ́n lọ sí kúkú kọlọ. Thank you, my darling. Thank you. Eh, no problem no problem ọlọ́dẹ kò mórí. lẹ́yìn tẹ̀sí gba méjì tán lára mi ó di di ọmọ méjì. wàá kọ́ fọ́ọ̀rẹ́ mi náà ní tọ́ba bóun náà wà ọ̀dà chika ti gbogbo everything you see uh, okay. Ah, I love it I love it so much. Ẹ ṣe gan sa. Thank you. Kìlómítà I appreciate you very much. ẹ ṣe gan ni. thank you very much. ọmọdé ọmọdé ọlọ́jọ́ kò mọ̀ rí. máa bomi máa fi ẹran méjà mẹ́ta ọ̀rọ̀ ọbẹ̀ sínú ọbẹ̀ yìí mọ́. <laughs> ẹ má worry ẹran mẹ́wàá ni màá fi sóúnjẹ fún yẹn dẹ̀gbẹ̀ tó jẹ tán. máa jẹ tán pẹ́pọ́ láti gbé tí wọ́n náà. ṣẹwárẹ̀ ní ìtẹ́wá wa mo máa gún yan fún yín ni èmi fúnra mi ni màá gún o màá gún fún yín màá tún kó ọ̀pọ̀lọpọ̀ ẹran sí i kò sí wàhálà máa transfer owó yẹn immediately ah, ah, trust me lẹ́yìn owó owó náà owó náà. wow ah. so happy. ìwọ ló fà náà. jáde lọ́wọ́ fi fà. nígbà tí mo ní kó wá join company ó refuse ó ní pẹ́pẹ́ sí ẹ fẹ́ ṣiṣẹ́ ní bank níbi tí wọ́n ti ń sọ mega salary fún ẹ kì í ṣe nǹkan tó dáa náà tó bá join ní báyìí àjọpọ̀ tó wọ́pọ̀ kó lè dáa ó refuse ó yarí àfi dọdọdọdọ báǹkì fẹ báǹkì ìkọ ló kù sí lọ́wọ́ náà. ṣe tẹ wá rí ibi tí ọ̀rọ̀ yìí tiẹ̀ tó wá dé dúró báyìí ó tiẹ̀ ti wá dáa i think i will come and take over my dad's company because popsi mi ló ní company mi ò imagine kí wọ́n gba ó ní company daddy mi kọ́ máa money kí n máa fill form or kí n máa sign i can't take it anymore It's irritating. him so dẹ̀ pé màá padà wá fully màá wá take over ni kó machine máa better it's your choice nǹkan tó wà ń bẹ ni pé wàá excuse me èmi àti ọ̀rẹ́ mi fẹ́ sọ̀rọ̀. okay sir all right sir kò ṣe sùúrù ni o kò ṣe dẹ́dẹ́ ni o ẹjọ́ tó kó kíní borí fi pẹ̀lú dáadé yẹn. ọ̀rẹ́ báwo ni. mo wà ókè mo wà mo wà mo mo nílé kankan very very urgent. mo ra àwọn mọ́tò kan about àbí sixteen vehicles owó tí fẹ́ fi kílẹ̀ àwọn pọ̀ ó tó bí twenty seven because àwọn mọ́tò náà lánàá mo dẹ̀ ní sixteen million lọ́wọ́ báyìí sixteen million sixteen lọ́wọ́ mi so gbogbo tó kù tí mo ní bí eleven million mo ní bó ṣe máa fún mi ní assistant ni mo ń bẹ̀rẹ̀ báyìí. eleven million. Hmm. ok kò sí problem màá bẹ àárín ìdòwò yẹn tó ti gbọ́. àmọ́ nǹkan tó wà ń bẹ̀ ni pé nígbà tí àwọn ọkọ̀ yẹn bá dé. mo fi ọlọ́run àlàyé bẹ́ẹ̀ èmi ni kí n kọ́kọ́ rí mọ́tò yẹn o ṣe ti gbọ́. o lè mú mọ̀ pé bí máa ẹ̀ dọ̀bí sí náà nìyẹn o ṣé o fẹ́ kíkà kọjá wọ́n bí ara ni ìṣọ́ra yìí ń ṣe big day báwo la ṣe máa ṣọ̀rọ̀ owó yẹn sí. kò sí problem send account number ẹ sí mi màá make transfer. jọ́ o má gbàgbé àdéhùn ọ̀rọ̀ ọmọ general manager àtọmọ ẹ ẹ má ṣe bẹ́ẹ̀ lè ẹ kàn lọ fi mi kan wájú ọmọ wà láàyè tí ẹ ṣe ṣe fọ́nìyàn. àìkí àní máa lo àlùfáà. dìnà ni. Who is this for God's sake? Go back this man. Délé. Kí ni mí ni Mister, what's the meaning of all this rubbish you're doing? Get your car out of the road. Chief, this is payback time. Ah, Délé. Oh, ò mọ délé ni. o oh. délé mr délé errand boy yín ní ọ́fíìsì. bọ̀ délé eh, eh, ta ló fi mọ́tò rán iṣẹ́ and eh, n bolo ti rí paper lace tó kó sí. ní ọjọ́ kìíní àná mm, tí o fún mi ní sack letter ó rẹ pé gbogbo ẹ ti pín ó rẹ pé ti pín àmọ́ ọlọ́run ju ẹ lọ ṣé o ti wá yẹ báyìí sìn. ẹ sọ kí ni mí ni gbogbo nǹkan tẹ wá ń ṣe yín sìn. wo mi ò rí tiẹ̀ rò ọkọ ẹni mo bá lẹ́jọ́. chief mo kàn fẹ́ kó mọ̀ wípé ọlọ́run ti ṣàánú àánú level ti change olówó ní ẹ àmọ́ level ti level lọ bàbá àgbà ju bàbá àgbà lọ tí o ti gbà bẹ́ẹ̀ sí i. wo mọ́tò ẹ mọ́tò kelukelu tó ń gbé kiri So, o rí báyìí ń ṣe mọ́tò ẹ ń gbọ̀ tẹ̀ ń gbà mọ́ wò yẹ ń gbọ̀ gbẹ̀gẹ̀gbẹ̀gẹ̀gbẹ̀gẹ̀. ẹ wọ ẹgbẹ́ mọ́tò kó lọ́nà fọ́jà ẹgbẹ́ ìlànà ìjọ Get the hell out of the, of the way, John. Mm. My dear, ẹ wọlé jàre, fi ní gbà sílẹ̀ jàre. Get out from the road. Kó lọ́nà ṣe ẹ̀kọ́ torí tó ń kó pariwo owó ẹ̀ mọ́tò tà ní. lowest car mi lélẹ́yìn. get the hell out of the car John! get get the hell out of the road. àtìyá ni mo tún jí sí kí ló dé ìbá ti máa sí máa sùn kí ló dé Ọlọ́run olùṣe àtìyàwó lélẹyìí òwò Ọlọ́run ṣàánú mi yọ mí kúrò ní ìṣẹ́ yìí yọ mí kúrò ní ìdààmú yìí ìdààmú yìí pọ̀ ah! bí ẹjọ́. kí ọ̀rọ̀ bí ẹgbẹ̀rún sàmú rẹ ó lè sàmọ́lọ̀ lọ́wọ́ ni ẹ lè sàmọ́lọ̀ lọ́wọ́ ìwọ àtẹ̀gà ló bọ̀ mo ti sọ fún yín náà mo ti ń pè kẹ́ sọ fún pásítọ̀ tó bá sọ fún pásítọ̀ ń sìn gbogbo àlá ó máa bá a gbàdúrà gbogbo ẹ̀mí òkùnkùn tó jẹ́ kẹ́ lálà yẹn ẹ̀ ní la mọ́. pásítọ̀ pásítọ̀ ah my dear you can understand. kọ́ mi ẹ jẹ́ kí n understand ah. ẹ wò tó bá ti di àárọ̀ ọ̀la ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ pásítọ̀ táyé pé inú àwẹ̀ ló máa jù wá sí ó ti sún mi ẹ lè sùn everyday ẹ máa máa tají ẹ máa ní àlá àlá àlá àlá ó dá ẹ sùn ẹ sùn. ó dá ẹjẹ́ àgbàdúrà ẹjẹ́ àgbàdúrà ẹjẹ́ àgbàdúrà ẹ dìjú ní orúkọ jésù ní orúkọ jésù ní ìgbàlódé jésù ọlọ́run ìlera ní orúkọ ẹ̀ka ní orúkọ gbogbo àlákàlà ní orúkọ jésù. bámidélé bámidélé bàbá mo ń dájú bámidélé ẹni mo lọ́bẹ̀ lọ́wọ́ kùn. ẹ mẹ́ta ni. ó mà ṣe o ó mọ̀ pé tó máa bá kúnlá kúnjù máa ń gbóhùn rẹ̀ lọ ni ká ń gbóni ká fẹ́ náwó tó yẹ ní kájọ fún ni kágbà òun la wo àwọn ọmọràn èèyàn àwí ìgbọ́ aṣọ ọgbà irú wọn máa ń padà fi ìka àbámọ̀ báyìí dẹnu ni ó ti jẹ ìwọ. nígbà tí mi ò kì í ṣe àròbó tí mo dẹ̀ mọ nǹkan tó wà àtàjọ àsọtẹ́lẹ̀ wa mi ò jẹ mọ bàbá. ó ti gbàgbé mo sì wí fún ọ. bámidélé yóò jẹ fún yóò rẹ dùn ayọ̀ sì kú gbogbo tí ẹ fi ń ṣe fún pátápátá mo ti ṣe àbọ̀bọ̀ ọ ní <laughs> owó débi pé owó yóò sùn ọ àmọ́rò mi ò yọ àmọ́ wọ́n máa lé ti fàkà. mo sì fẹ́ kó máa wà lọ́kàn gbogbo ìgbà ọbẹ̀rẹ̀ bí báwo ṣe rí nígbà náà ní aláfíṣọ́ má dá àtẹ̀rẹ̀ ọkọ̀ má dànù ó ní bá fún ikú ògbó kàn fún ìwọ̀ àwọn méjèèjì ti kọ́ bí wọn ń bọ̀ wá sí kọ̀wé ayé wọn ní báwọn méjèèjì ó rúbọ ikú òwúrọ̀ ó ní òkú tí ó ń pa ní kílò ẹgbẹ́ ìwọ́ fún ẹgbẹ́ ìwọ́ gbà igbó fẹ́ni bí àbábẹ́ni bá àwọn ìyàmú kẹ̀kẹ́ àwọn abójú rẹ̀ àwọn tí wọ́n bá ṣèṣekúṣe tí tí kó bá pa wọ́n tán ìwọ̀ nígbà yẹn bẹ́ẹ̀ lọ́ bá wá pa látara àwọn ọkùnrin ọmọkú ṣekú ní pani ni àbí ìwọ̀ ìwọ̀ iṣẹ́ ìní fẹ́ wí fún ọ àbọ̀rọ̀ bí yìí gbogbo ìgbà tó wà lè láyé pátápátá tọ́ fi náwó rẹ ọ gbọ́dọ̀ bá ọmọ ìyá méjì jọ àṣàṣepọ̀ o. ṣé ìfàtà ìpèlè wà ọmọ ìyá méjì. àyíṣẹ́ mọ̀ ẹ̀wọ̀n níbẹ̀ bàbá báwo lẹ ṣe tún wà wá sẹ́yìn báyìí lémi tí mo mọ nǹkan tó gbé mi dọ́dọ̀ yín tí mo mọ nǹkan tí mo ti jẹ níyà mo jẹ̀yà mo yó mo yó ìyà ẹ wá bá mi ṣe tán mo wá wá dé màá wá sọ pé ọmọ ìyá méjì ló kù mí kù tó jẹ́ pé obìnrin wà káàkiri nígboro bàbá mi ò lè kọ́lu ọmọ ìyá méjì ìyẹn ò pọ́síbù. èyí tó kù rèé o ṣé o rí wòmí dáadáa o gbọ́dọ̀ máa ṣe oore fún gbogbo èèyàn ní gbogbo ìgbà lóòrèkóòrè gbogbo ọ̀gá tó bá ti ń ṣe báwọn èèyàn ó yóò máa gbé ṣe ni yóò máa bu ìyàmọ̀ <laughs> ló ṣe rí nù. bàbá fẹ̀kàn tẹ́lẹ̀ aláàánú ni mí owó jù ú sí mi nísìn tẹ̀tẹ̀ tí bá mi ṣe ọrọ̀ ajé ń sìn <laughs> kí máa ṣàánú ṣé bí mo lè ná fẹ́lẹ́rẹ́ nù ẹ̀. gbogbo ẹ̀ tí wọ́n wọ́n ń fún. sàláwà ẹ̀rọ everybody. ẹ mo dẹ̀ lè fi gbóbìnrin tó bá wù mí. nítorí àwọn fi gbé àmọ́ àánú ni kò jẹ́ kó máa pọ̀ bẹ́ẹ̀. ẹ gbogbo yẹn náà ló yé mi kì í ṣe pé bóyá mo gbà pé àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ tó wà láàrin mi pẹ̀lú yín bàbá mo fi ń dá yín lójú sẹ́ wípé mi ò jẹ́wọ́. mo fẹ́ kó o ro dáadáa o. mi ò jẹ́wọ́. mo fẹ́ kó o ro jinlẹ̀ torí pé tí irú ẹ̀ bá ṣí sí ọ lọ́wọ́ gbogbo omi tó o ti gbọ́ ọkọ̀ dé pátápátá ìwé ìdè wo ọmọ ra kàbà kàbàrà yìí lẹ́lẹ́ ni yóò kọjá pé rẹ̀ ni mo bẹ̀ fọ. ṣòkòtò. mo fẹ́ kó o ro kó o rojú rẹ̀ dáadáa kò jù báwọn lọ. ìyẹn kù díẹ̀ káàtó. Ah, ah, ah, Ah, iṣẹ́ ti ṣe lálà ti lù ọ̀ya hmm? ah, wá tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ tó bá dé ibi tí mo rán ẹ sí gbogbo iṣẹ́ tí mo rán ẹ pátápátá ni kò jẹ́ fún ọlọ́run gbogbo ajé nílà ọ̀run níwọ̀ oòrùn ní gúúsù àtàríwá kó máa wọ́ èmi ọmọ àjíǹwá èrè olókun èrè ọlọ́sà kó máa wọ́ èmi ọmọ àjíǹwá gẹ́rẹ́rẹ́ ọ̀gẹ́rẹ́rẹ́ làgbẹ̀ ń wọ́ tọpẹ́ lẹ́yìn ọ̀gẹ́rẹ́rẹ́ wá gbọ́ tó bá dọ̀hùn kó bá mi jíṣẹ́ fún wọn dáadáa wípé mo fẹ́ kí ajé kó fi lé mi ṣe bùgbé mo fẹ́ rí ajé jẹun mo fẹ́ bá ajé gbé níbi iṣẹ́ mi mo fẹ́ máa rí ajé nílé tí mò ń gbé mo fẹ́ máa rájé kí ajé máa wọ́tọ̀ mí lẹ́yìn kí máa kí máa rọ́wọ́ mú lọ sẹ́nu gbogbo nǹkan tí mo sọ fún ẹ òun ni kó bá mi jíṣẹ́ fún ọlọ́run tó bá ti dọ̀hùn kájé máa wá mi kiri kájé máa tẹ̀lé mi kiri kájé máa wá mi wá kó wá ṣẹ kó ṣẹ kó ṣẹ ní tìlákọ̀ṣẹ o kó jíṣẹ́ fún wọn tó bá dọ̀hùn sọ́rẹ́ o. dáa fún mi. bí èsì ọlọ́run bá o wọ́n ti lu ọmọbìnrin yìí ọlọ́run máa ṣàánú àwọn obìnrin o ta ló lù báyìí bó ló ti kàgbá kò dẹ̀ fáìn pẹ̀lẹ́. Ah! Mama! Mama! ọlọ́wọ̀ ọlọ́wọ̀ ti lò ó bàbá mi gbẹ ọlọ́wọ̀ mi gbogbo ẹgbẹ́ àwọn mi ràn ní ẹgbà mi ẹgbà mi ẹgbà mi orí mi bá mi pè bá mi pè bá mi pè lẹ́sẹ̀ ọlọ́wọ̀ mi iná bá ilé ní kàmá fún ọgá máa tó ń sọnù kiri ká máa wọ lọ́wọ́ kiri máa nù lọ́dẹ wáṣọ pa ti lo àbúrò mi ó ti lo ẹ̀yìn lè pa ìtàní. sínú àmì bó ṣe bẹ́ẹ̀ mẹ́bó ṣe máa rí bẹ́ẹ̀ mẹ́bó ṣe máa rí rẹ̀ o mọ mi jí jẹ́ o. yóò sọ̀rọ̀ ọgọ́. báwo mi dìde o. báwo mi dìde o. Ah ọmọ ọmọ mi kú ọmọ mi bí lẹ́rọ ọmọ mi. kí ló fẹ́ sọ ẹ́ ó rí i pé òpònú afọ́fúngbẹ̀mù ni ẹ́ èmi mọ̀ pé olórí o wọ́n ò ní nǹkan tán fi ń rò ọpọlọ kékeré báyìí kò sí lórí ẹ̀ àti ọ̀ èjì ẹ̀yin náà gbọ́ nǹkan tó ń sọ ni kí dàdá dídín òpònú ṣùgbọ́n. súnkún arógbó mu yìí kó máa sọ pé èmi fóun lóyún èmi fún wọn lóyún ẹ ni ibo ni ìpàdé wèrè àtàsíwìn èmi pẹ̀lú ẹ̀ ah. bẹ́ẹ̀ ni ẹ yé sọ eléyìí ti ta àbùkù báyìí náà because ẹ̀yin náà kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ wá tẹ̀ lárúgbó yìí ẹ ń bọ̀ lọ́dọ̀ mi ẹ wá cross mi mọ́lẹ̀ yìí pé ẹ ni ẹ fún fún lóyún tí bá sọ pé ibìkan lẹ mo fún lóyún ṣe fẹ́ máa gba nígbàánù lọ́lé ni àbí báwo bìkan kò yé mi wíwá síbí yín kò yé mi kò tí ì yé mi nǹkan tẹ wá ṣe bí gangan kò tí ì yé mi. ẹ chief bí ṣe dàgbà tó ìmí ni mo ẹni tó fún mi lóyún ni chief ẹ̀yin lẹ fún mi lóyún. sẹ́ẹ̀dì púpọ̀ nílò rẹ̀ yín ọ̀rọ̀ yín kò sí ọpọlọ kọ́bọ̀ lórí ẹ̀ rárá bó ti wù kó mọ chief ẹ̀yin lẹ fún mi lóyún ẹ̀yin lẹ fún mi lóyún ṣé yẹn ń lóyún jésù ni ṣé oyún áńgẹ́lì lónìí ni àbí báwo níbo lèmi pẹ̀lú ẹ ti pàdé débi wípé oyún máa ta mọ́ ẹ lára. chief kí ló dé ọ̀rọ̀ yìí ti pọ̀ jù kí la gbé kí lẹ jù ó ti pọ̀ jù náà ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nǹkan ogun àkókò àpọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ tiwa ẹ̀ ń sọ̀rọ̀ tiwa kí ló dé kí ló ṣẹlẹ̀. kì í ṣẹjọ́ wọ abiyamọ tòótọ́ kì í ṣẹjọ́ ẹ̀ nígbà tẹ gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ tẹ wá ń bọ̀ tẹ fẹ́ wá bá mi o ò ṣe ní máa ṣe wotowotowotowoto tíìf ṣẹ́bí ẹ̀yin náà ọ̀rọ̀ yẹn ti pọ̀ jù mo ṣe é mẹ́yẹ bọ̀ lápò fún yín ni o pé tí làákàyè yín bá sá lọ làákàyè tèmi ò sá lọ ṣe fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ pé àbúrò ẹ ni mò ń fẹ́ tẹ́lẹ̀ ṣójú òun ti ẹ̀yìn ni tó bá tẹ̀ sọ pé kẹ tẹ̀lé òun wá ẹ lè wọ́n padà sẹ́yìn tàbí kẹ sólókùn mọ́lé yín bẹ̀. ayé ń ṣerú ẹ àbúrò ẹ ṣáà ti kú ó ní kóun bẹ̀rẹ̀ níbi tábúrò ẹ parí sí ni. wo madam tó bá fẹ́ pè mí kó o pè mí dáadáa mi ò ń ṣe tíìfù chief. ẹ má bínú sà. chief báyẹn ń pè nìyẹn lẹ́kọ̀ọ́lé eh, ṣó ti gbọ́. ẹ eh, bọ chief ẹ náà ṣe síwa the last time tá a jọ wà kó ṣe bẹ́ẹ̀ ṣe ṣe síwa lẹ́yìn ilẹ̀ ṣe ṣe síwa last time yẹn ah. ẹ ti náà ṣe jù bọ́ kí la ṣe lẹ́yìn. mo mọ̀ pé ẹ jẹ pepper soup ẹ dẹ̀ jẹ́ iṣẹ́ ewu àbí ẹ ń gbà yẹn àti ìjà bọ̀ nísìn èmi wá fẹ́ fìjà bá yín parí ẹ̀ ah, ah. ẹ àfìjà bẹ̀rẹ̀ bọ̀ èmi fẹ́ fìjà parí ẹ̀ ẹ wò ó mi ò ráyè sìgá obì sọnù ẹ wo mọ́tò yìí dáadáa ti red colour pẹ̀lú réèjì tó wà nílé ìjọ́ tí bá ṣèṣì kọjá tẹ bá tún ṣèṣì cross mi mọ́lẹ̀ bẹ́yẹ cross mi ẹ̀ ní pé lọ. Ah. gbọ́gbọ́ ah, ah. máa gbowó àgbàdo lọ́wọ́ èmi àti ọjà òfin mọ́tò gbà wá. ọjà máa fi mọ́tò gbà mí. ọjà òfin mọ́tò gbà wá. ọjà òfin mọ́tò gbà mí. mọ́tò pa yẹn fi. ẹni mọ́tò gbà mí. abẹ́rẹ́ ìṣá. máa ń lọ. ọjà òfin mọ́tò gbà ẹ̀. tí ìgbẹ́ máa ń lọ. ẹ má ti lọ. tí ìgbẹ́ máa ń lọ. ẹ ṣeun bàbá ó dàbẹ́ ni pé ó ti fẹ́ máa yé mi díẹ̀ díẹ̀ máa padà wá rí. catfish and cow. ok ẹ gbé catfish mẹ́rin wá kò dẹ̀ fẹ́mi ní cow leg kan. ó yá lọ kó wá. èmi ò jẹ́ o. kí ló dé kí ló ń ṣe ẹ̀ náà àbíkẹ́ bẹ́ẹ̀ náà ni mò ń pè ẹ́ látàárọ̀ o ò gbé calls mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣe é tì tẹ́lẹ̀ ni. ẹ ò chief èmi náà mo máa gbé kọ́ yín ni o lọ́pẹ́lọpẹ́ fún mi gan mo ṣe wà bíbà kò yẹ kí n kò yẹ kí n tẹ̀lé wá síbí báyìí rárá kò yẹ kí n wá síbí. Ah, ah. Àbíkẹ́ ṣebí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà kí ló dé kí ló ṣẹlẹ̀ gan o dẹ̀ fún chief láyè kan sọ̀rọ̀ after all settlement náà wá fún. irú settlement òṣìwò ló ń sọ ládùúrú gbogbo nǹkan tí chief ṣe fún un wọ́n fún un lóyún wọ́n láwọn ò wọ́n láwọn ò fẹ́ rẹ́ àwa táwọn bá túrẹ́ àwọn máa disgrace wa ó wá ní pé ó má bínú pé sẹ́yìn chief fẹ́ settle. ẹ wo ẹ kàn bínú sí mi ni o because nǹkan tó ń ṣẹlẹ̀ ń bì ẹ understand ẹ dẹ̀ understand àbíkẹ́ ló jókòó yìí tó sọ pé mo fún un lóyún ṣé mo súnmọ́ débi pé ó máa doyún àyè ńgbà tí òun ṣe pé bóyá ó lóyún Maria ṣé ọkùnrin àti obìnrin tí ò súnmọ́ra wọn ṣé oyún fẹ́ fò mọ́ lára ni kì í ṣe pé bóyá awọnúra wa àbá wọnúra wa ṣé èmi pẹ̀lú ẹ̀ wọnúra wa a wọnúra wa náà tó o báwo ló ṣe fẹ́ doyún. òun náà ń ṣọmọdé náà aṣàmẹni tó súnmọ́ òun débi pé òun máa lóyún. ṣé bóun ló wà lórí ìjókòó yẹn ní kó sọ̀rọ̀. sọ̀rọ̀ ṣé mo kọlù ẹ ṣé mo kọlù ẹ. ìwọ náà sọ̀rọ̀ tó kàn ń wò. Ah, calm down eh? ó ṣe ń ṣe chief máa mọ̀ pé àwọn fún mi lóyún lóòótọ́. sọ̀rọ̀ nìyẹn ó ṣeé ṣe wọ́n máa mọ̀ pé àwọn fún yín gbọ́dọ̀ ti ń ṣe irú ẹ̀. torí lọ́jọ́ kìíní àná tá wà ní club chief ti yó mo ní láti assist wọn dé nínú yàrá bá ṣe débẹ̀ báyìí ọkọ̀ ràgàbò mi ni lọ́dà gbogbo ẹ̀ mọ́ mi lójú. ta ló ràgàbò ẹ ó jẹ́ jẹ́wọ́ ara ẹ kó sọ nǹkan tó ń ṣe ẹ ta ló ràgàbò ẹ nínú yàrá èmi ràgàbò ẹ mo wọnú ẹ ṣé mo wọnú ẹ má kúrò mọ́ mi o mo lẹ́lẹ́dàá tèmi o èwo ni chief tó wá ń sọ ẹ wo bọ́rọ̀ oníṣò jẹ́ èmi ò mọ̀ but ẹ̀bẹ̀ kọ́ tí mo kàn fẹ́ bẹ̀ ni pé kó jọ torí tọ́lọ́hùn nítorí pé kò sétí tó ń gbọ́ yí pé èèyàn fẹ́ gbọ́ ó tún fàbúrò nǹkan ọ̀dọ̀ tí nínà kò ń ṣe nǹkan tó yẹ kí wọ́n máa báyọ̀ gbọ́ mo dẹ̀ mọ position mi láàrin ìlú yìí débi pé ọmọ kan máa bó máa stay ní orúkọ mi àwọn máa sọ pé tẹ̀gbọ́n tàbúrò mò ń rún wọn pọ̀ irú irú nọ́sẹ̀sì wo nìyẹn so nǹkan tí mò ń fẹ́ tí mo fi tìtorí ẹ̀ pé ẹ̀yin ọ̀rẹ́ ní ẹjọ́ ẹ bá mi bẹ̀ oyún tó wà ń kún ẹ̀ yìí ó lè má yọ̀ mí mọ́ kó yọ ilé láàrin èní sọ̀la. chief ẹ dájú gan o kó yọ oyún lẹ́nìí sí ọ̀la ibo etí wo ló ń gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ibo ló ti ń ṣerú ẹ̀ ah, ẹ burú o eléyìí ò ń sọ̀rọ̀ pé bóyá mo dájú àbẹ́ ẹ̀gbọ́n àlàyé mi dáadáa ni mo ní mò ń fẹ́ àbúrò ẹ̀ òun ló wà lórí ìjókòó yìí àbúrò ẹ̀ gangan ni mo kọ́kọ́ fẹ́ pàápàá kó tó di pé mo tún wá ń fẹ́ òun mo dẹ̀ sọ pé mi ò mi ò ṣe wọlé wọ̀de mọ́ pẹ̀lú òun àbí mi ò fẹ́ nǹkan ọ̀dọ̀tí pẹ̀lú mi kó má fi rádaràda yí mi ẹjọ́ ẹ bá mi bẹ̀ nǹkan títí torí ẹ̀ pé yín wá síbí fún nìyẹn kó lọ yọ oyún tó wà ń kọ ẹ̀ léde sọ́la. kò lè yọ oyún o òun náà mọ̀ pé òun ò gbọ́dọ̀ yọ oyún ah! ó dẹ̀ ń wò. arábìnrin gé ewo tẹ ní tiẹ̀ pàápàá ẹ ewo ní ti tiẹ̀ ṣé ìkùn ẹ lọmọ wà ní. ẹ wo chief èmi ò lè yọyún o mi ò lè yọyún torí pé pásítọ̀ ti sọ fún mi pé tèmi bá yọyún ọ̀tá tèmi máa kú o mi ò dẹ̀ fẹ́ kú. fi pásítọ̀ lẹ̀ jàre kó já gbọ́ fi pásítọ̀ lẹ̀ àwọn pásítọ̀ wèrè wo bàbá yẹn máa gbé báíbù kiri nìyẹn tó máa máa lago bẹ́ẹ̀ ni pé lóòótọ́ òjíṣẹ́ ọlọ́run ni wọ́n fẹ́ẹ̀kì ló pọ̀ jù náà pásítọ̀ ìran wo tọ́lẹ́tì ìró ni wọ́n fi ríran sí ẹ̀ òjẹ́ má tọ́ rẹ̀ oyún eléyà lélẹ̀ yìí kó lọ ṣẹ́ kó lọ ṣẹ́yún dànù. báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí kó lọ yọyún kó lọ yọyún àwọn dókítà igbá kan àá ṣe fẹ́ pa á ni. mo rò bá fi nǹkan mi ṣe ṣé mo sọ pé mo mú un lọ sọ́dọ̀ fake doctor ni àwọn dókítà tọmọ yín yọ ibẹ̀ ni fẹ́ gbé lọ àwọn expert àwọn tó yẹ pé iṣẹ́ tó ká tó fọ́n skul nìyẹn ibẹ̀ ni fẹ́ gbé lọ tó máa yọ perfectly á dẹ̀ máa bímọ later. Ah. Ah, ó dẹ̀ sọ pé kò lè yọ kí ló wà ní kọ́sáré yọyún láàrin ìṣẹ́jú márùn-ún wọ́n ti yọ oyún tá à ń sọ yìí wọ́n á dẹ̀ fún ní antibiotics tó máa máa lò tó bá délé kóṣù kan tó pé ikùn ti jiná ó lè bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tó bá dẹ̀ tìkú ó tún lè máa kọlu èèyàn káàkiri ṣé ó ṣẹ̀dìgbà tó bá fún lókùn lọ́rùn kó tó mọ̀ pé òun máa lọ yọ yín ni ẹ wo èmi ò ṣáà lè yọyún mi ò lè yọyún gbọ́ yẹn mo ẹyin ọ̀rẹ́ mi mò ń lọ. mi ò lè yọyún mi ò lè yọyún báwo ló ṣe fẹ́ kó lọ yọyún wá àríkẹ́ wá bì. ẹyin ló ń bẹ ẹ bá ẹ bá wọlé ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ ọ̀dàdà ṣòfòdè ti dálẹ̀ wàá rẹ ru ọmọ fún bùkátẹ̀ wàá pampers wàá bẹ̀rẹ̀ látòrí pampers. kò lè yọyún kò lè yọyún ṣé tó bá jọmọ yín náà ni kò lọ yọ ẹdẹ pariwo pampas kò lọ yọyún kò lọ yọyún. kò lè yọyún tó bá jọmọ yín ṣe máa kò lọ yọyún. báwo ni ìwọ jókòó sí. ẹ máa ti lọ tá àti náà ẹ máa ti lọ tá àti náà tà jẹ gbọ́ ẹ̀yin lẹ máa rẹrù ọmọ fún ẹ ẹ lè gbé bùkátẹ kó má yọ kó má yọ. kí la máa wá ṣe báyìí. kò sí sílé kò sáyé. ó lóun ò lè yọ ọyún tó tóun bá yọ òun máa. ọ̀wá wa bá sọ èyí tó ọ̀rọ̀ ni wò jẹ́ ìsọ fún ẹ one million naira wà lẹ́kọ̀ọ́ ẹ o tó bá lè bá mi convince láàrin èyí sọ́la tó bá ti convince one million I swear to God. fún èmi fún wọ one million naira. ẹ màá dẹ̀ fún òní three ó kò ṣàtẹ̀ lórí ẹ̀ ó jọ. ẹ fún òun three million ẹ fẹ́ mi one ó ti yọ ó ti yọ ah. ó ti yọ ó máa yọ. ẹ fi yẹn lẹ ó ti yọ one million ẹ báwo ni ṣe fẹ́ gbà. bàbá. nbẹ ni mo jókòó sí o. ayé mi ti fẹ́ bàjẹ́. Ah, kí ló dé. lóòótọ́ ni nǹkan tẹ̀sán. nǹkan tẹ̀sán jọ yẹn bó ṣe rí gangan nìyẹn mo ti jẹ́wọ́ bàbá mo ti jẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe máa wá rà mí kalẹ̀ tẹ́ máa gbà mí òun ni mo ti dórí ẹ̀ sáré padà wá ẹ wò ẹ jẹ́ sọ ọdún tó bá jẹ́ ti tòwó òun wà ẹ́ anything tẹ́ bá need ẹ sọ fún mi ẹjọ́ ẹ rà mí kalẹ̀ kẹ́ gbà mí ẹ má jẹ́ káyé mi bàjẹ́ olórí burúkú ọmọ tí mo mi ò tẹ mọ̀ ẹ̀kan náà péré náà ni ẹ̀yin pẹ̀lú ẹ̀dẹ̀ kọlura wa lójú gba tí máa rí ó sọ pé òun tẹ̀ tuntun lóyún. bámidélé má jẹ́ kí n purọ́ fún ọ o ti pò ó ṣà àbúrò mi ọmọdé òmẹ̀là wọn mọ̀ òmẹ̀là katakata wọn wọn na ìṣe lóhun ìwọ níbẹ̀ ìkànnì wọn mọ̀ ọ́ ṣe wọn náà tó ṣe lánàá ńkọ́ oorun ti kú. wò mí bí tó bọ́rọ̀ rẹ dé pé ọmọ kan lóyún fún ọ ọmọ tó ń tó ní fún ọkọ̀ gbọ́dọ̀ bí o tó bá gbé ọ wọjà lóye. ṣé tó yìnbó. a ó súró wọjà lóye. bàbá mi ò fẹ́ wọjà ẹ rà mí kalẹ̀ bí ẹ náà ní ṣe wá báyìí ẹ ọjà bíi ti báwo. ọ̀nà àbáyọ kan náà ló wà fún ọ ṣé ọmọ tó ní lórí láàrin ijọ́ méje lónìí inú ìgbọ́dọ̀ bàjẹ́ tóyún wọn ò bá bàjẹ́ ó wà nínú ewu ìṣòro gidi láì ṣe bẹ́ẹ̀ omi ọ̀hún wọjà wọ́n ti gbàdọ̀ ọmọdé nǹkan tó mọ̀ fọ́ ọ̀hún wọjà ọ̀hún wọjà gédégbé wọ́n gba yóò yẹ fọ́ ọ̀hún wọjà. bàbá ẹ gbà mí kalẹ̀ ẹ jọ mo mọ̀ ẹgbẹ́ lágbára yìí ẹ jẹ ẹ jọ ẹ jọ. tí wọ́n ti ń jó lọ́pọ̀ àmọ̀kọ́ ẹ má ra mi kalẹ̀ ẹ ṣe tó ta mi kalẹ̀ ọmọ tí mo fẹ́ fẹ́ ọ̀kalẹ̀ mi ọ̀nà àbáyọ. orí bí tàgbésí ayé yìí ṣe rí nu. Hmm. Hmm wá wò mí ọ̀rẹ́ yìí ná lórí pé a lówó a lówó a lówó ńlọrọ rẹ̀ rí báyìí. fún ọ̀tá náà. mo lọ lọ. ẹ wá ra nǹkan tí mo ń tà náà. tó ṣe tán náà láti so oògùn owó yìí kọ́ tẹ́rí sí. bàbá mi ò ṣetán láti ṣoògùn owó mọ́ nítorí pé ẹ̀yin àgbàlagbà lẹ pa lówe tẹ́ ẹ ní tọmọdé bá débi ẹ̀rù ẹ̀rù bá a bàbá pẹ̀lú gbogbo eléyìí tẹ́ ti fi hàn mí yìí ó ń jẹ́ kí ó nídánilójú fún mi wípé ohun tó wà lẹ́yìn ọ̀fà ojú èjì lọ gbogbo ohun tó bá wọn ẹgbẹ́ mi kan dà nígboro ẹ wo bàbá mi ò ṣoògùn owó mọ́. ò ṣoògùn owó mọ́. mi ò ṣe mọ́. ọ̀dà akáyèrè ọ̀dẹ̀ kú ìwé orí olówó láyé mọ̀ olówó láyé mọ̀ olówó láyé mọ̀ táwọn èèyàn ń wí orí ní tó ń bẹ lẹ́yìn ọ̀fà ojòjé lọ ni wọ́n á pè é. Ah.